ibi kọ́nsẹ́pì tàbí ní àtàwákùn tàbá gbàgbé ọ̀yà níbi péjì lọ́dọ̀ wa bẹ̀rẹ̀ àwa tí a bá ní síra tí a ń lò lọ́wọ́ mọ̀ pa ma péjì bí tí a àwa tá a bá mọ̀ ẹ̀tọ́ bí péjì àtàwákùn ẹ́ 80 sọ̀rọ̀. ايشي فعل التوقف طب káfí refresh memory wa a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọkùnrin yìí a ti ṣàlàyé lórí rẹ̀ náà bọ̀ ká má fi gbàgbé tó dá káfí máa fi dájú ìdílé lórí a ní tàwákùn méjì nǹkan méjì ló di tẹ́lẹ̀ lórí. Kàwákù là ń pè ní àwọn tó bá ìgbára lọ́lọ̀, ìgbẹ́mi lọ́lọ̀. Ó di tẹ́ nǹkan láwọ̀kọ́ tó kọ́ di tẹ́lẹ̀ lórí ni àfikọ́tù bìlà. Àfikọ́tù bìlà. Kí èèyàn ó trọ́ọ̀tì ọlọ́run. tẹ bá ti wo wọ́ọ̀dù fíkọ̀ yìí gbogbo àwọn nǹkan míì náà tá à máa ń ṣe láàrin ara wa ní tó bí ìdílé lórí mi ẹ ẹ sọmọ sọ wípé lágbájá o láàrin mi àti ẹ mi ìfáàkù wà mẹ ọlọ́run bá pe nìkan ní mi ìfáàkù á sọ pé àdéhùn tó nípọn tó yí láti covenant lẹ́yìn náà bá wọ nǹkan tá à ń fi kọ́fẹ́ náà ti àṣìkò ní wípé ọkàn rẹ̀ ó balẹ̀ pé ah, mo jẹ́ ìpolú bá ṣe dé ibi tá a ti sínú àjọwà òun náà labádìrí àlùwàfíkọ̀ wàfíkọ̀ wàfíkọ̀ lè mí ní lẹ́tà ó lè mí ní dọ́kúmẹ́ǹtì tó sì pé kìíní ẹ̀ka tí ó fi rin lẹ̀ láàrin wa pé à ah, lábájá ò lè jàǹbá mi bájá ń bá mi mo ní nǹkan tó yẹ òun náà labá débi wìfá okùn káfọkàndé nǹkan so trust yẹn ìgbáralé nǹkan kéèyàn sọ pé kò ní fòmí tí èèyàn fi sí àbí ó ní nǹkan tó fi dé the other party tó fi ṣe pé àpòlíṣèlú oníwọ́dù mẹ́fà wìfá wàfíkọ̀ fíkọ̀ tẹ bá lè yàn káwá jẹ́ sékọ̀ táwọn ọmọ wíwò pé sékọ̀ ní sékọ̀ ní sékọ̀ ní sẹ́wọ̀n tó máa ìtumọ̀ ẹ̀ pé ó wà rí láyé mo trust ẹ̀sìn mo trust ìwà ẹ̀ mo trust conduct ẹ̀ dáńtò sékọ̀ ní sínú bá a ṣe sékọ̀ lẹ́nu yẹn ìtumọ̀ tó fi gbára lé. so concept pé èèyàn trust ọlọ́run ọba débi wípé èèyàn ò lè túra lẹ̀ fún pé àpapọ̀ ah, ah, ah. mo mọ̀ pé àkọ́kọ́ ọlọ́run ọba tí mò ń sèyìn àlàálímù ọba tó nímọ̀ ń pa ṣe sí mi ni kò fẹ́ ní ìdíkí ń sọ fún ara àjọsìn pé ìjọsìn pé mo jẹ́rù fún ni mo fi ń sọ fún kìí ní pé ìgbàlùmá tó sọ fún kó tó mọ́ àmọ́ torí pé ìjọsìn ni fún mi olóò sọ fún mi kí n ṣe bẹ́ẹ̀ dédé sọ pé tọ́lọ́run bá ti bó orí mi mo ṣe rí kó tó sọ náà orí ọ̀ hmm? ṣẹ́ra wọn túmọ̀ in tí ó bí sí kọ̀ sọ́kàn ẹ̀dá òní pé kéèyàn ronú sí àwọn orúkọ ọlọ́run ọba tó ní í ṣe ń pa pé ọlọ́run ọba ló in control nǹkan kò sí pamọ́. mo sọ pé méjì ní first one ni the last kéèyàn trust ọlọ́run torí pé wá trust rẹ̀ the second part ni àlẹ́ èyí máa do àlẹ́ kọ́ wá ní pé trust rẹ̀ ló fi wá dìpẹ́ dìde so ó fi pé the first thing tó gbọ́dọ̀ ni so trust ọlọ́run. because ẹ̀rọ pé tẹ́yìn bá fẹ́ kankan lẹ̀ kan tí òsì kankan sílẹ̀ òsìbí tọ́ọ̀sì òkúrò tó sì gbára lé àbí ìyẹn làwọn èèyàn máa ń dì mọ́ wọn ò mọ̀ wípé the first thing pé kọ́dà kó tó di pé nǹkan ha ó gbọ́dọ̀ trust ọ lọ òun lẹ́bi tó kọ́ mọ́ láwùjọ náà kó tó àwọn àti ìfẹ́ kan wà àgbọ̀ náà ẹ̀gbọ́n èkó bó ti kó yí wọ́n dẹ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ ẹgbọ́n ọ̀sẹ̀ ìgbẹ̀nà bọ̀ tó bá padà wáyé wọn ní lọ́pọ̀ lọ́pọ̀ yóò kú wọ́n ní kí wọ́n tọ́ ọlọ́dọ̀ wá kú báyìí ẹ̀yẹ ọlọ́dọ̀ ló kù láti bẹ̀rẹ̀ sílẹ̀ gbogbo àwọn ìtọ́jú rẹ̀ sábà báàbù ni tó kárì fúrẹ́mù thinking. ṣé ẹni tàwákùlù yìí táwọn yẹn ń gbé sórí tàwákùlù ẹni léde tàwákùlù kan lásìkò ẹni tí bọ̀ wúrọ̀ tì síbi pé ó fi fún òun ní choice má ẹgbọ́n bẹ́ẹ̀ kọ́ lọ́ọ́ ṣe rí ní gbogbo àti òfìfò ní choice òun náà ló ń ṣe ẹ̀ṣọ́ ó pàtàkì ká discourse àfikọ́tò bí ńlá tá a bá ti discourse àwa kó lè ju ká discourse àlẹ́ èyí ti má dára lára because àlẹ́ èyí ti má dára everybody má. kíkọ̀ yẹn ni ó sọ tàwa kùrù ní ìbádà ibi dáàtì mà ní ọlọ́run bá ròyìn àwọn kèfèrí fún wa pé sábà ló kọ ju omi ọkọ̀ yìí máa fẹ́ dáhùn kí ni wọ́n ṣe ó pẹ̀lọ́ ṣé pípẹ́ ọlọ́run ọba tá gbà ń pè sọ wọ́n di mùsùlùmí because wọ́n kú bẹ̀ kan ti wà lọ́wọ́ àtàfúnlá àtàfúnlá kọ́dẹ̀ tó jẹ́ atheist náà tó wà lọ́sì yóò rántí ọlọ́run tó kó sọ fìràwọ̀n náà rántí ọlọ́run ìyẹn kọ́ ni tàwákùlù táwa ń sọ tí tàwákùlù bá jẹ́ ìbáadá tàwákùlù tó bẹ̀rẹ̀ pẹ̀lú àfikọ́sùdù náà mo trust ọlọ́run ẹja máa wá bíra wa pé kọ́ bá lẹ́yìn bá trust yìí kí ni máa mú yàn trust ká tó wá sọ̀tọ̀ lọ ẹni téèyàn mọ̀ téèyàn information báyìí èèyàn tọ̀ ẹni èsì àdìsọ̀tọ̀lọ́ láàrin ara wa tẹ́ ẹ bá lẹ bá sọ́ọ̀sì èèyàn the more you know about him or her or the more you hear about him or her ni yóò lẹ́gùn sọ́ọ̀sì rẹ̀ lọ ibẹ̀ yẹn ló fọ̀rọ̀ wípé ènìyàn gbọ́dọ̀ mọ ọlọ́run tó bá fẹ́ mọ ọlọ́run ní báàbù tàwa fún yìí wàá wá mọ̀ tú àsùnmọ́ ìlàwọ̀ sípa àwọn àsùnmọ́ òwò ló wà sí ní fẹ́kọ̀ọ́ ọlọ́run bá wá sọ nù Quran àwọn èèyàn wò ní àtìmíṣàn. one tẹ bá wà wọn sùúrà mẹ́ta tó tẹ̀lé àwọn nù Quran ọlọ́run bá sọ̀rọ̀ tàwa kù tẹ̀lé àwọn mẹ́ ẹ wọ́n sọ yọ kọ̀ọ̀kan ń fẹ́ yọ kọ̀ọ̀kan sí i tẹ bá ti bẹ̀rẹ̀ láti sọ́wọ́ tó sọ̀rọ̀ kan lẹ́yìn sọ́wọ́ tó ẹ kàn sọ́wọ́ tó lẹ́yìn ṣùwárà ẹ kàn nàmù àbí ọlọ́run sọ tàwa kù lẹ́yìn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni yáyà kọ̀ọ̀kan ìwọ̀n fà ló tó fi lè ní trọ́ọ̀sì nù tìfẹ́. Sọ́dọ̀ nǹkan ọ̀rọ̀ ni ọ̀tàwákàl alàlhàyè ìlàdí láyà. Ìwà ànábì gbára lé ẹ̀ṣọ́ tàlámà rí rẹ̀ fún alhàyè. Alààyè tí ò ní kú láéláé. Ara nǹkan tí mo jẹ́ kéèyàn ní trọ́ọ̀sì lọ́dọ̀ yẹn tó mo jẹ́ kéèyàn bẹ̀rù náà ni pé ha lóòótọ́ ó promise ni but ẹ lè fún gbọ́dọ̀ ipe yìí sọ pé bóyá ẹ̀sìn ìjàmbá ṣùgbọ́n dàpọ̀ ẹ̀kọ́ lẹ̀ ẹ̀kọ́ anything ló lè ṣẹlẹ̀ ẹgbọ́n mi yé àmọ́ tó o bá kọ̀kọ́ lọ́rùn ọba tó ní kó gbára lóhùn alhaji mẹ̀bí láyà mútu ni òun ò sọ̀rọ̀ pé anything ló lè ṣẹlẹ̀ kò ní kú kéèyàn ronú sí ismulla alhaji alẹ́bí láyà mútu yóò lè encourage ènìyàn láti ní trust ọlọ́run ọba torí pé ìkẹ́ tí ẹ̀mọ́ fi ń fèèlì ara rẹ̀ nípa nílágbájá ìsàláìsì ọlọ́run lóhun kò ní kó gbára léhùn mo ní ìsàláìsì òun lẹ́sì rí pé tàbá ti fẹ́ sàdúrà ya hayyu ya qayyum bi rahmatika nastaghith kí ni tí mo nastaghith al-istighatha ni pé èèyàn tó bá ṣe pé tó bá bẹ̀ fẹ́ pé wọ́n ló ti kú òun lẹ́mọ sí ni pé àwọn tọ́wọ́n fi ṣe fíìmù náà wọ́n fi ṣe fíìmù pa bàbá ti kú ẹgbọ́ fún ẹni kan tó sóògùn bàbá ti kú bàbá ti kú bàbá ti kú ọlọ́run pé ohun òní alhayi lẹ́dẹ̀ láyà sórí olùjẹ́ alhayi pé ẹ̀dá náà lè jẹ́ hayi o àmọ́ kò ní garanti láyà mú tù so tó mìíràn wípé tó bá gbára lẹ́dàá kódà kó jẹ́yàn dáadáa o ní àwọn fáktọ̀ kan tó lè control which is láyà much yà wọ̀ láyé contract tí n ti ń retí láti jọ ìgbà tí kinní kan sẹ́nitọ́ kinní kan wọlé báyìí tí mo sì kóhùn mi wá báyìí ìjọ́ kejì ló kú ẹ ó tán ó tán náà kò sí ìrìn àbúrò yìí àwọn láì brọ́dà mi ti sọ pé táwọn bá ti dé láti kí ní ẹ̀rọ ayé àwọn làwọn ó ṣètò bí jẹ́ àwọn ya mọ́ láti fi dé ẹ̀yàn eh, náà lọ accident ẹni wọ́n ti kú ah, ọ̀tán náà ọlọ́run bá sọ yẹn ń bẹ̀ sọ́rọ̀ kan ẹ bá rí parí àyà wà káfà bí i bí zòlù bí i kọ̀bí rọ̀ ọlọ́run tó rọ̀ alùpàdírù lẹ́yìn tó ṣe pé ó ní mọ̀ nǹkan tó wọnú gẹ́gẹ́ bó ṣe ní mọ̀ nǹkan tó wà tà déédéé nímọ̀ rẹ̀ ìmọ̀ tí wèé ṣe déédéé sí nǹkan tó wọnú àti tó wà tà mọ̀ èyí tó wà ń èyí tó wọnú ah, èèyàn dáadáa èèyàn dáadáa ní ẹni wọn déédéé bó ṣe hàn sí mi ọlọ́run tó sọ pé nu àyà ń kọ kọ̀bíìrù lòun ọba tó jẹ́ kọ̀bíìrù bó ní mọ̀ ń tó wà nínú gẹ́gẹ́ bó tó wà níta tó bá ní kó trust òun ó sì fà á bó ṣe rí bó ṣe sọ náà ló ti fà so alkhabir alhaj alkhabir lẹ́rìí ibi tí sọ́ọ̀tù sọ̀kan tẹ́ bọ́ sí bá bọ́ sí sọ́ọ̀tù ṣọ̀rọ̀ ọlọ́run bá ń sọ fún anábì sọ̀rọ̀ lálọ́ sọ́lọ́ fàyín àfọwùkà tí wà náà bá ṣe dáwà fún wọn tó pè wọn tó pè wọn wọ́n yapa àṣẹ ẹ̀ fún ọ̀dọ́ ọlọ́run ọ̀kúrì ìnì ìbàrí ó ní màtà àmàlò èmi ò ní ṣe pẹ̀lú tẹ́ǹṣe èmi ò èmi ò ní kún ibi tẹ́ǹṣe ọlọ́run wa ní wàtàwákálí alàlàzíz rọ̀hìn alàzíz rọ̀hìn àwọn ọkọ̀ mìíràn ara tí ma ń múyàn kéèyàn fẹ́ẹ̀lì aláàzíz lẹ́nu tó pé ó ní agbára débi pé tó bá fẹ́ ṣe kankan ẹ̀rẹ̀ fún lè gbá lọ́rùn pé ò gbọ́dọ̀ sí kò sẹ́ni tí ń bá instruction lọ́dọ̀ àwọn táwa bá fẹ́ trust tábà fẹ́ gbára lé ara tí ma jẹ́ kán fẹ́ẹ̀lì wọ́n lè dínyàn dáadáa dáadáa wù wọ́n ṣe ṣùgbọ́n wọ́n ní superior authority wọ́n ní sùpìrì ọ̀tọ́rìtì ìbá òwà ni pé ẹ̀yin lẹ́dẹ̀ sọ́lá náà mo sọ́ lóòótọ́ pọ̀ ọ̀gá ní kámẹ́sì ọlọ́run ọba fi wá kíní yìí kàn fi show limitation ara wa síra wa ni ibi gbogbo ẹni bọ̀tí bá ti bẹ láyé sábàbù kò tẹ́kì wọn sí because wọn ò ní nǹkan tí wọn ò lè fi fail kéńkò nílò wọn o ṣùgbọ́n kọ́kọ́ raise it up wọ́n ẹ̀ṣẹ̀ wọn á lo àṣùbárù ife ọlọ́run ọba tó jẹ́ al-aziz ọba tó lágbára tó ṣe tó bá fẹ́ ṣe kan láyọ̀ gọ̀ọ̀lúbù ahad ẹni ọkọ̀ lè bá lọ́wọ́ pé mọ̀ sí òun ni kó gbára lé tẹ́yìn náà láti mọ̀kọ́ ọlọ́run ọba wọn ni ká gbára lé al-aziz ẹ̀mọ̀ túmọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé òun ọlọ́ba fẹ́ ṣe nǹkan fún gbogbo àgbáyé bá ní kò ní jẹ́ ṣe é ṣe òun lè tẹ̀ wọ́n ìbáyìí kára ó jẹ́ kéèyàn ní àfikọ́tù òun lọ̀rọ̀ sáré sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ibn abbas ni wàhálàm anna lọ́wọ́ ìṣẹ́mà àti lọ́ọ̀mà àlá àyàn fàáwùkà bí ṣe ìn láyàn fàáwùkà ìlà bí ṣe ìn fọ́tí sábà òwúrọ̀ rẹ̀. tí gbogbo èèyàn bá kó jọ wọn ní àrìnrìn dáadáa ní ọ pé ìwọ gan la ṣe fún mọ̀ pé wọn lágbára àti ṣe nǹkan kan fún tọ́lọ́ ọ̀bàlùkọ́ yóò jẹ́ ìfẹ́ wọn kọ́ on the other hand now a máa sọ pé ah, àwọn ọgbà ṣẹ o àwọn wá fẹ́ kó nira bá o láyé dúdú rúkà wọn ò lè ṣe ìnira fún àti ìtọ́lọ́wọ́n bá ti kọ́ so ọlọ́run bá ti wá ń kọ́ tí ń decide ẹ̀ pàtàwákàlà rẹ̀ because ṣe rí ibi tí ọ̀rọ̀ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ nílé ayé tí ó ṣẹlẹ̀ lálùkìyà máa bí tó wà òní wípé lẹ́yìn ìsìn máa ń sọ fáwọn èèyàn ẹnìbọ̀ tó wá jẹ́ mùsùlùmí tó jẹ́ ni tí ń sin náà tí ń wọ́ lọ́wọ́ ọba tọ́lọ̀ bá ti lè kẹ́ pé pé gbogbo àwọn èèyàn tí ń bẹ àbábù ni wọ́n jẹ́ tó sàn ṣe sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ọwọ́ o ó máa wá pé fẹ́ràn mi torí àwọn sọ pé tọ̀rídọ̀ náà báyà tún là sọ̀dọ̀ èèyàn fẹ́ kí gbogbo àwọn èèyàn fẹ́ náà ìyàwó òun àṣìbẹ̀ ṣùgbọ́n kì í ṣe wípé bóyá hd ní í ṣe àwọn nǹkan ń bẹ wọn ò hé jẹ àmọ́ nǹkan kan lẹ̀ ń wá ẹ gbọ́ kò fi ṣe bínú pé ọlọ́mọ bínú wọ́n lẹ́nìkan náà wọ́n níbi èmi ò mọ ṣe <laughs> ó ní wípé kìí ṣe kí ó dìgbà tí ìyàmbá tó fẹ́ràn yàn kó rí ẹnìyẹn tó lọ́dọ̀ ẹ̀ ọlọ́run ọba lè ṣe pé kó kírètì ní rẹ̀ lọ́dọ̀ kan níjẹ̀ èèyàn máa ń so orí fẹ́ntẹ́yìn èèyàn máa ń so orí

tọ ẹ wọn tún ṣe pé kí n kan ẹ ṣùgbọ́n akíní àná ó dá ìgbà míì bẹ pé orin tí ó dọ́dọ̀ rẹ gan ẹni tóun fẹ́ fi sóore fún ọ ó fẹ́ fi tì ọ́ sábúrú ni lórí ìdílé náà so alaziz ara àwọn ìfẹ́ tó bí kéyìn lè síkọ̀ ní ọlọ́run o wọn ló ń sọ pé téèyàn bá fẹ́ mọ ọlọ́run ọba náà láwọ́ sí sáà tó lè fi mà ee ó ń gẹ́gẹ́ ní ìpínlẹ̀ iman ṣe rí ìṣòkù tọ̀wé nínú olùhíyà àti tọ̀wé híbi ṣírkù ìyẹn ni àáfin fáwọn èèyàn má pò ń bi nǹkan tí wọn ò fi ní jẹ́yà lọ́dọ̀ ọlọ́run ká fi lè mọ rẹfọnsí ọ̀sọ́lọ̀ ìyẹn lẹ́yìn ìgbà tí ẹ bá ti ní tán òun láti pẹ̀lú mí náà mọ̀ pé ah, ti ṣíkú sọ́lọ̀ àmọ́ sọ òdìdí bá fáwa ń sọ fún òsọ wípé ìmọ̀ọ́nì tí wá ń lékún ṣẹ́gbọ́n mi yé kò sọ bẹ́ẹ̀ orí ńláńlá ni àwọn àgbà ládàá ṣùgbọ́n yìí tí èèyàn fi mọ ọlọ́run gangan ní kíni asmaullah ọ̀sìfà. oye now alhayu ládàkọ̀ lẹ́ka alkhabir ládàkọ̀ tẹ̀lé àbí alaziz ọ̀tọ̀wákàlẹ̀ alaziz ọba tó ṣe yí pé ó lágbára tó bá fẹ́ ṣe nǹkan kò sẹ́nì kankan tí ó gbà lọ́wọ́ mú ìyẹn náà ń pọ́ìntì sí limitation ẹ̀dá ok ìyẹn náà ń pọ́ìntì sí limitation ẹ̀dá pé à lágbájá ó lá ní àdáadáa ó fẹ́ ṣe é fún mi ṣùgbọ́n ọ̀gá sọ pé ọ̀nà sọ pé ọ̀gá ní ìwọ kọ́ni ká fún àbí mo ti fẹ́ ṣe bàbá bàbá bínú bàbá sọ pé àwọn ò bínú àbí mo ti fẹ́ ṣe ìyàwó mi sọ pé òun kọ̀ mí lẹ̀ tí mo bá fi ṣe ẹgbọ́n pé <laughs> ó bá ń sọ yìí issue limitation ni ẹ́ kọ́lẹ̀ pé ọ̀la mo ti fẹ́ ṣe àmọ́ ẹni tó fèmí náà síbí báyìí àmọ́ tọ́lọ̀ bá fẹ́ ṣe tiẹ̀ aláàzíz kò sẹ́ni tí ń gbà instruction lọ́rọ̀ ẹ̀ tó sọ pé mo fẹ́ ṣe ṣùgbọ́n aláàzíz then arrahim fatawakkal ala aláàzíz arrahim ọba oníkẹ́ ẹ̀ntá pé ráhmà ọlọ́run ọba lọba tó ṣe wípé kódà yóò máa kẹ ọ lọ́nà tí wọ́n rò pé bóyá ìyá ọ ni ó sì fẹ́ fi ìyá ni bẹ́ẹ̀ ni fẹ́ fi sún ọkọ mi ìyá ni ó fẹ́ fi anybody tí èèyàn bá mọ̀ pé oníkẹ́gbá ni ẹ̀yin ó rí i pé èèyàn máa fẹ́ gbára lé hmm? yes anybody tí èèyàn bá gbá lágbájá máa wà láì máa ń sánú mi ní máa ń kí ẹ̀ fún mi ó máa ń ṣó kọ̀ǹsán fún mi èèyàn ó wà pọ̀ ní rẹ́gbòsì òun lẹ́fi pé Yorùbá òun ò fẹ́ kàn mà wípé iṣẹ́ ìfẹ́ ká lọ lè bọ́ ọlọ́run ní kó lọ lè bá òun tí máa ń fèsì sábàbù jù ẹ mọ́ gbọ́ ọlọ́run iṣẹ́ ìfẹ́ ọlọ́run dákun kẹ́mi dákun ṣàánú mi dákun bí àbùkátà ẹgbọ́n mi yóò ní ọlọ́run má pa aláàánú mi ẹgbọ́n kan ṣe ẹni tí yóò ṣe rẹ́rà bí ní ọ̀sán máa fèsì bíi pé bóyá aláàánú ẹyọ kan tí ń bẹ ní má pa aláàánú yìí má pa ìṣòro kò wá ní kú ṣé wọ́n gbọ́ ò ní kú gbogbo tiẹ̀ kò ju ẹni tó jẹ́ sábàbí lọ ní ọ́fíìsì torí pé nature ọmọnìyàn náà ni pé èèyàn máa ń wà vulnerable sẹ́ni tí bá ń sànú rẹ̀ hmm? èèyàn wà vulnerable so aziz rahim ẹwà gbọ́tọ́ lọ́wọ́ bá ń wí àyà náà alẹ́bí yàrọ́ọ̀kà hìnà tàkù ọba tó ń pé ó rí ọ bó ṣe ń dìde lọ kírun that sense pé kéèyàn sọ pé ah bọ̀kú lórí sábà wò ti fi dání lọ àbí kò mọ̀ pé mo wà ń gbà ah, ah, mm, mm, ọ̀rọ̀ pé kọ́ because ara nǹkan tí ń ṣe ẹ̀dá náà ọ̀gá ò mọ̀ pé mo ti wà ń bí tó wá sọ fún ẹ, kò mọ̀ pé mo ti wà ń bí wá sọ sọ fún bá jẹ́ kó yé wa níbi ànábì yóò sọ. kìí sí nǹkan tó rán ju gbogbo pé kí èèyàn sọ pé lábàjá ẹ bá ń sọ pé tí wọ́n rántí mi o á pàtàkì sọ̀dájú ilé yẹn in tí mò ń ṣàlàyé nísìnyí pé èyí ó béèrè pé àti báyìí bá mọ̀ pé àwọn ẹ̀dá tẹ̀sán lè ràn án lọ́wọ́ kí ilé àtúntẹ̀ tó lé bá torí tàwa kúlù fún ni pọ́ǹtì tí mo mékì báyìí ẹ kò ní nǹkan tó báyìí kí ẹ̀dá kan but kéèyàn rí pé sábàbù náà ni pé èyí ó béèrè bá mọ̀ pé lábàjá tẹ̀sán lè àti kí wọn là ń sọ pé limitations ń bẹ níbi àwọn asbab limitations wà ọlọ́run ni ọlọ́run ọba tó gbára lè aláàzí sọ̀rọ̀ alẹ́bí ìyàrá ọkà ìnà ọba tó rí ọgbà tó ń dìdì lọ kí wọn ìtumọ̀ ẹ̀ ní pé kí wọn pé àbọ́lọ́run ah, ọba ò mi ó rí ọ mo ìtọ̀ ọba ti rí mi Hmm? mo dúpẹ́ ṣe ráwọn kìnìún wọ̀nyí láwọn ọkọ̀ ọlọ́run yìí làwọn tó jáwọn onímọ̀ táwọn gbọ́ yé òun ni wọ́n ń kọ̀ǹfàtì sáwọn orin táwọn fi ń bẹ lọ. tó jẹ́ wọn bá fẹ́ ṣe tàdọ́rùn sọ́dọ̀ ọlọ́run ọba pé wọ́n fẹ́ ṣe pẹ́pẹ́ fúrú sí wọ́n fẹ́ bẹ̀ wọ́n lè yá máa ń yá rọ máa fi dọ̀mí rí wáyà sùn mo pè wọ ọlọ́run ọba tó orí nǹkan tó wà nínú ọkàn tó tún gbọ́ tàbí ìpínlẹ̀ ìlàsọ jáde kò gbọ́ gbọ́ ìwọ rí má fi dọ̀bí ìwọ ọlọ́run ọba rí nǹkan tó wà nínú ọkàn kéèyàn tó sọ wáyé sọ ó sì gbọ́ antal mu'addun li kulli ma yutawaqqa ìwọ ọlọ́run ọba mi ń pèsè kalẹ̀ fún gbogbo nǹkan tá yóò ṣẹlẹ̀ hmm? so wípé ká sọ wípé ọlọ́run ọba ó ní alẹ́bí yàrá ọ̀tà yìí nà tako ọ̀rọ̀gbọ́ ọba tí ó yọ kí ni rírí ọlọ́run ọba dá lórí ìmọ̀ pé mo wà rẹ̀ yes now ara ń táwà máa ń ṣe lọ́bẹ̀ ìgbà tí ẹ̀fẹ́ gbára ní wípé ó gbọ́dọ̀ position ara rẹ̀ níbi tó ti wà visible tọ́gà bá fẹ́ wábì kan ó lọ lérú pé ṣé mo wà lẹ́ bẹ́ẹ̀ ni ní tí sábàbù nídi bọ̀ ọlọ́wọ́ bá mùsàlùbù àtìbàbù kò fẹ́ nídi hmm? òun lẹ́mọ̀ fi rí pé jọ́ tó lóṣèlú bá fẹ́ wá sí ìrìn àkàwọn wọn kálukú mọ̀ lọ́lẹ̀ pósà ọ̀gá wọn yóò àkókò ní ìgbà ọba tó rí ọba tó rí ọ nígbà tó ń dìde kò lọ kẹ́hùn wàtọ̀ ọ̀lùbàkà fi ṣáàjì àti bí wà lórí dịka méèkì múfẹ́ǹtì ní tètè kan bọ́sù tètè kan nígbà tẹ́tọ̀ wà láàrin àwọn kan kẹ́hùn bó ṣe ṣe rùkú orí bó ṣe ṣe sùjúdù tó ń rùkú orí الحج ها الذي لا يحج الخبير ها أبي العزيز أبي الرحيم then go then asani alayi níjọ́ téèyàn bá mọ̀ kọ́lọ́ ọba fẹ́ kan gbọ́ téèyàn ń tó mọ̀ kọ́lọ́ ọba rí nǹkan tó ń ṣe tó mọ̀ kó mọ̀ kó ń pè òun tó mọ̀ kó òun ló bára lé àwọn limitations ẹ̀dá ní ọlọ́run ọba ò ní òun ni àfikọ́ tó lè lágbọ̀dọ̀ sọ àwọn kìnnìún lójoojú ní fíkọ́ pé yẹn ni rọ́bì sẹ̀míọ̀ rọ́bì àìmù rọ́bì àzízù rọ́bì kọ̀dírù rọ́bì kọ̀dírù sàwọn nǹkan yẹn yóò bí fíkọ́ gẹ́gẹ́ bá ti lọ tẹ́lẹ̀ ní ti a ní sẹ́yìn bá fẹ́ fẹ́ kan fẹ́ trọ́ọ̀sì ẹ̀ gbọ́dọ̀ mọ́ àwọn nǹkan gbogbo èèyàn yẹn sáà mọ̀ pátápátá gbogbo ẹni tẹ́ bá gbéṣẹ́ fún ẹ́ nínú pé pé rìfárà tàbí gbéṣẹ́ fún àbí àbí wọ́n rẹ́kọ́mẹ́ndì rẹ̀ àbí recommendation tẹ́lẹ̀ yìí ó ṣe fún ẹ á ṣe nípa ó mọ̀ pẹ́ so anybody tẹ́yìn ó bá trust èèyàn gbà gbogbo wa pátápátá láwọn ìyàwó tá a fẹ́ information kan la gbọ́ àríwẹ̀ kan nínú ká gbọ́ nǹkan àbí ká rí nǹkan àbí ká mọ̀ nǹkan kọ́dà ẹlòmíràn kan náà tó wò ní lọ́ọ̀kì yẹn ó ní ẹ̀sìn fún mi ní wrong information sẹ́nìbọ̀dì tẹ́lẹ̀ yóò bá trust èyí ó máa ń so the first stage tàwákùn ní afẹ́kọ́tùmìlà trust tó nípa ọlọ́run pé òun ní àlàálẹ́ yìí العزيز الرحيم الخبير ها الحج ها السميع العليم اونيو وابي الاعتماد عليه ló wà gbára lé trust ló rọ̀kọ́ trust ẹ̀ trust ni wà gbé gbára lé ẹwọ méjèèjì àfikọ́tò bí lá wà lẹ́yìn tìmádùn àlọ́ ìyẹn ló ti jẹ́ bàdà táa bá kàn lé ẹ̀fásì lórí ìgbáralé nìkan ẹni tí ò trọ́ọ̀sì yàn náà lè gbáralé yàn tó bá ní ìjẹ̀ ṣé ẹgbọ́n mi ẹ̀yẹ́ máa wò ní sẹ́ni kan máa ń bẹ̀ tó ṣe pé pẹ̀lú nǹkan tó ń mọ wọ́ọ̀dù bí rẹ̀ oògùn òyìnbó ni máa ń lò ẹ̀wọ́n èmi ò trọ́ọ̀sì agbó yẹn o àwọn nǹkan kí nǹkan tẹ́ kó sílẹ̀ ní ọmọ o ẹ̀rẹ̀ sí pé ṣàwọ́rọ̀ àárẹ̀ tó wá ṣe agbára rẹ̀ ò ká ògùn òyìnbó kò lówó ẹgbọ́n ọlọ́run bá kó fi sọ̀rọ̀ sọ gbogbo sọ wá ń bí àárẹ̀ àwọn kí ilẹ̀ sẹ́wọ̀n tó wá tọ̀ ẹ̀ẹ́n tẹ mo dáa ní sísì èyí báyìí ní bá fún un bẹ́ẹ̀ ni eh, wọ́n ní kí ni ewé yìí ẹwà ṣe nǹkan kò ní ìfàkọmọ́ dẹ́sà pé kò trust nǹkan yìí ṣùgbọ́n ní ìdíẹ̀ èèyàn máa ń gbára lé ẹni téèyàn ò trust nítorí pé èèyàn ní ìdíẹ̀ ni yes èèyàn lè gbára lé ẹni téèyàn ò trust ọ̀tún pé ah ó ní ìdíẹ̀ wọ́n mi. èèyàn sì máa ń trọ́sì èèyàn kéèyàn máa gbára lé tó kò níjì ẹ̀wọ́n méjì o àwọn nílá lábọ́já is very brilliant is very adjust èmi ò nídìí òṣìṣẹ́ ní so kí tó bá brilliant gbogbo àgbà nígbà tá èèyàn ọlọ́run ó fi dáadáa fún èèyàn lè trọ́sì èèyàn kó má níjì èèyàn lè nídìí èèyàn kó méjèèjì gbọ́dọ̀ pàpọ̀ yóò wípé torí pé mo trust ọ ìgbọ́sẹ̀ tí èèyàn bá sọ pé èèyàn trust ọlọ́run kó sọ ọlọ́run kó ní ìjẹ kó sakọ sọlọ́run ọlọ́run ìsọ̀rọ̀ tí èèyàn sọ pé mi ò ní ìjẹ láíláí kún fún lálá ni pé mi ò ní ìjẹ ẹ́ yà ní pé à ń tẹ̀sẹ̀ sáré ní àlèlá ah èmi gbọ́dọ̀ ṣe òun làwọn kèfèrí máa ń ṣe ìgbẹ́njọ́ tí dẹ̀ra bá ti ṣe sọ wọn wọn ni ìnàmá ó ti tùhù àlàyé mìíràn èmi mo dá ṣe pẹ̀sọ́lọ́n kankan èèyàn gbọ́dọ̀ ní ìjọ ọlọ́run ìjọ ti tọ́ oṣù trọ́ọ̀sì so méjèèjì trọ́ọ̀sì ni pé á ah, pé pé trọ́ọ̀sì ọlọ́run ọba mi mo wá gbọ́kàn mi lórí ìtàwápò ìkókò méjèèjì àwọn okọ̀ wáyé àtàwọn okọ̀ náà òun ni wà mú kéèyàn trọ́ọ̀sì ọlọ́run lọ́wọ́ هو السميع هو البصير هو الرحيم هو العزيز هو الحي القيوم هو الخبير ọlọ́run bá sábà máa fi ń hàn wá pé átà àwọn sábà bí tó ń sọ fún wa pé ká tẹ́kì tó sì tọ́ ká tẹ́kì ní máa ń jẹ́ kó fẹ́ẹ̀lì ká fi lè mọ̀ pé sábà bí ìdá àti fún rẹ̀ ká fi lè pé nídìí ń bẹ fún tàwa kò ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ ń bẹ ọ̀rọ̀ Yusuf yusufu wà lẹ́wọ̀n dákọ̀ wòsàn yìí dáadáa kẹwàá líǹkẹ̀ yusufu wà lẹ́wọ̀n si àbòsí wọn ṣe tuntun sílẹ̀ kọ́dọ̀ orí ọ̀rọ̀ ọlọ́run ọba ló wà. nígbà tí ó dẹ̀wọ̀n kan tó pẹ́ ń bẹ̀ sábàgbé rẹ̀ síbẹ̀ ló ṣẹlẹ̀ yusufu ṣe bẹ́ẹ̀ kíkẹ́ dáadáa ó tú àlàfà àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì kan wà nígbà tẹ́nì kejì ọlọ́ni wà kọ́ọ́lá nílẹ̀ bí sọ́nà mínú máa nàwó nájí ọ̀fọ́lá nílẹ̀ bí sọ́nà nàwó nájí mínú máa àárín tó tó àlàsàn tó bá ọ̀dà tó lè pẹ̀lú àlátàájú eléyìí ọ̀rẹ́ eléyàn ó sọ pé òkúrú ní ìdàrọ̀ dákọ̀ tó bá ti dọ́dọ̀ ọ̀gá ẹ̀ wọ́n tì mí sọ pé ẹnìkan ń bẹ lẹ́wọ̀n tó níbi tí ọlọ́run bá wí fa àǹsá òṣè ìtọ́nù zikra rọ̀ ṣètọ́nù mẹ́nìyẹn gbàgbé òjò rántí

ẹni tí Yusuf tó àlàfo kò fẹ́ràn Yusuf ní òfin rẹ́jẹ kò rẹ́jẹ kò káàbùn kankan tó ti fẹ́ fẹ́ Yusuf ni ìgbà tó ti wá ṣe tán tó bá sáàdà àbúgbà alẹ́ni tó fẹ́ ràjẹ́ ah. ok òun lẹ́nu kan kàám sí lónìí ó tún bẹ́ẹ̀ ti gba yìí gan ni ẹgbọ́n ó bẹ́ẹ̀ ti gba yìí ni bẹ̀rẹ̀ mọ́ wọrí ẹran mi kò fẹ́ràn Yusuf ó fẹ́ fi Yusuf gba yìí ni ẹgbọ́n ó dàbí kò fẹ́ nìkan náà bẹ́tẹ̀ náà mú lọ́ta ládùúgbò yẹn bọ̀bọ́ yá bí bọ̀dá ní sẹ́ńtì ọ̀ wọ́n wá ní à ah, ẹjọ́ o iṣẹ́ yìí alídẹ̀ nìkan tó bá ní first class ní àkàn ẹni tí ò fẹ́ràn ẹ̀tọ́ yóò tẹ̀sí gba ìpè àmọ́ lábúrò kan kìí pé lábúrò nígbà tí wọ́n jọ kò ní pé lábúrò kọ́dà kìí ta sí tó bá dọ́dọ̀ ilé yìí sọ pé wọ́n náà máa ń gbórí káàkiri bí sáà lọ́lẹ́ mú CV ẹ̀ wá kò ní sọ fún pé òun tó ti gba ilé o kí adébẹ̀ òkútọ̀ àbúrò mi ni ẹ̀sà fún oníṣẹ́ a ní wọn tó pọ̀ lọ́wọ́ so ọlọ́wọ́n bá kìrìtì hajjá fún Yusuf níbi ẹwà gbọ́n tí ẹnu yìí wí ẹgbọ́n bìtẹ́tì màtí hajjá ó ní Yusuf ayé àfìdí ẹgbọ́n kan ní kí tó wà dákùn bẹ́yẹn bá lálàá tó ti báyìí báyìí ẹ̀yìn ó rí pé ẹni yìí tí ìbá ṣe pé ọba ló bá gbogbo yóò mọ̀ wíwà ìlà ọ̀hún olóòlọ́bì kan ó fi dé ẹni yẹn lọ́múwá kọ́dà tó tó ṣe é ṣe pé ká lọ ìwọ́n ni wá lọ tú ó tó fẹ́ fi dá yìí pé pọ́ mi dá lọ jùlẹ̀ síbẹ̀ èyí bá ẹ̀sẹ̀ ń fọ́ ọba lọ sí mu ó tẹ̀gbẹ́ àtàjà tó dùn jù lọ. ó máa ń ṣẹlẹ̀ dáadáa tẹ́gbà tó máa fẹ́ yín ṣe láàrin àwọn èèyàn dáadáa tẹ́tẹ́ bá ti mọ láìpù yóò rọrùn ẹ̀yìn ò rí life ẹ rí ẹnìkan pé òun ni ó ṣiṣẹ́ òun ni ó kọ proposal òun ni ó ṣe kí nìkan wọn wá níjọba lórí proposal ẹnìkan ó sì dúró wọn fẹ́ẹ̀ mú kankan sí o ẹ gbọ́ yóò sì ní kó sọ mí kẹ tí ó mọ ẹsẹ pé wọn pe òun ẹnì yóò dẹ claim proposal rẹ yóò dẹ present ẹwúrẹ pápẹ ẹ yẹ nǹkan tá a fẹ́ ṣe ni yóò dẹ yóò pẹrẹ fún. tọ́tọ́ báyìí ẹ̀kọ́ tọ́lọ́mbà fẹ́ kẹ́ni tó ní proposal kan yóò wá ha ẹgbọ́n yóò ha ọ̀rọ̀ yóò ha dọ́dọ̀ rẹ̀ pé ẹjọ́ kẹ́kọ̀ọ́ tó máa dọ́gbọ́n kéyìn kò fẹ́fẹ́ tó kọ fún ẹjọ́ kí ní bí unity yẹn kí lẹ pé pé mọ̀ béèrè àṣà díẹ̀ díẹ̀ ẹgbọ́ tó bá padà yá tó bá tó rọ́nà lọ lóòtú máa fọ̀rọ̀ ọlọ́run ọba lè sóore fún yàn kó jẹ́ pẹ́ni tó fẹ́ ti jàmbá kan yóò jọ ha kò lẹ́sẹ̀ lè gbogbo fẹ́ràn rẹ̀ tó bá ti há lásán ó ti gbogbo lọ ọlọ́run ti gbọdọ̀

tó kó sínú hmm? nǹkan márùn one tafwidul qalbi tafwidul qalbi wàtímádù ọ̀rọ̀lọ́ pé òṣùlù lọ́pọ̀ kéèyàn darí ọkàn kó sì gbọ́kàn ìgbé ọkàn ọkàn lákọ́kọ́ kéèyàn gbé lọ́lọ́wọ́ níbi téèyàn ń wá àti níbi téèyàn fẹ́ sá fún ẹ́ dàbí tó gbọ́kọ́ dápọ̀ ètìmọ́ báyìí máa fẹ́ kọ́tì nìlà pẹ̀lú pé èèyàn trust ọlọ́run ó di méjì hmm? ó di méjì ẹlẹ́ẹ̀kẹta wàfíìlù àsìbáàbì mọ̀ṣúrúwà àwọn sábàbí tó ṣe pé islam ò takò tẹ́sìn ò takò tó sanction èyàn ó lò ó di mẹ́ta ẹgbọ́n mi component àwa kò lò but àwọn kan define tó ṣe pé òun ni ó ti bẹ̀rẹ̀ lọ́kà hmm? so one i'timadul qalbi ala Allah two àfikọ́tù billah àbí ìtìmọ́lì ìgbé ọkàn lọ́nà then kéèyàn trust ọlọ́n òdì méjì then fílù asbábù ìmọ̀ṣòrúwà àwọn sábàbí means téèyàn fi achieve téèyàn fi achieve ẹ̀ kéèyàn ṣe òdì mẹ́ta tọ̀ṣẹ́ wá rí léyìí tá àwọn yìí nǹkan wá ní wà máa hálù hù kọbùlà tẹ̀ ààyè ibi tí tàwákùlù tí wọ́n wá kéèyàn tó ṣiṣẹ́ ní tàwákùlù gbọ́dọ̀ wà kì í sí lẹ́yìn ìgbà tẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ ìtàn bẹ́ẹ̀ wá gbàgbé ìgbà tó tó tó ń òun náà sọ pé kì í sọ̀rọ̀ fún ní à mo ti wá try gbogbo means mẹ́ta ṣe àwọn àgbàrá lọ́nà òun kọ́ ẹ́ kó o tó try means tàwa kú làkọ́kọ́ then the four the fifth point ń bẹ̀ ni pé wàhúwà samarọ́ tó di àké ìtì máa mú tàwa kú lù wá èso pé èèyàn ní èèyàn lámàdájú ọlọ́run ẹ̀wọ̀n kan èèyàn ní àmọ̀dájú pọ́lọ́pọ̀ òun ní bí tàwákò èèyàn lámọ̀dájú dàbí èèyàn wà sáàtì èèyàn wà ṣúọ̀ nípa ẹ̀sìn àbá jì olóbi tàwákò láàrin ara wa náà máa ń ṣe ẹ̀ńtẹ́yìn bá trust dáadáa tẹ́yìn bá mọ̀ dáadáa táwọn èèyàn máa sọ pé lágbájá kan exploit ẹ̀ nínú kò exploit ẹ̀gbọ́n jòkó síbẹ̀ lágbájá ti gbàgbé ẹ̀ Hmm? irú yàkínà tó ní sí ó jẹ́ kó mọ òkú kò sí bó ṣe òkú pẹ́ tó ọgbọ́ kínú yìí ò tí àádọ́ ọkùnrin tó ní tí ó sì kì í ń bí tàwákù àní támọ́rọ̀ tó ní támọ́rọ̀ yàkínà àti èso tí yàkínà máa mú wá òní tàwákù ní èèyàn lámàdájú ń pa àyàn bí ẹ̀ bá ṣe mọ ọlọ́run ọba sí ní ìtàwá kúrò lórí màdùn bẹ́ẹ̀ bí ẹ̀ bá ṣe mọ ọlọ́run ọba sí ṣẹ́rú bá wọn ti ní à ń sọ kákàtí lè draw point ẹ̀ ní ara lọ́sọ̀rọ̀ kan là ń sọ àfẹ́ máa ka tíra tí ó kàn dry kẹ́ ẹ lè máa pick àwọn examples ọ̀hún láwùjọ yìí sódà tẹ́wàá gbé sí ipò tó wà higher ọlọ́pàá recently ẹnìkan bẹ nínú àwọn olóṣèlú president wàyí fún ní position kan ó fún lápapọ̀ àwọn àwọn south african ní tó wí ni pé a ah, òun trust president pé èmi bá ṣiṣẹ́ ó máa reward loyalty ẹwà ìtumọ̀ ẹni pé for years ó ti wà ń bẹ̀ débi pé ẹgbọ́n tó wí ó ní kọ́dà òun ti ṣe rédíò program kárí tẹ́nìkan sọ wípé ṣì kárí jẹ́ ó mọ̀ nígbà náà fẹ́ dẹ́ẹ̀dì bàbá rẹ̀ ni bàbá rẹ̀ ni bàbá rẹ̀ ló pọ̀ jù wọ́n sọ pé àwọn ah, ọdún trust hmm. ṣẹ́mu anybody fi hàn bá ti ní certainty ń pa action ṣe kí ń ṣe nísìnyí àdìdí yẹn ṣe kiri kò ní jọyàn lójú bó bá ṣe ní màá ń parẹ̀ tó ló ti kiri láì lójú ṣùtọ̀ ọlọ́run àti wọn bẹ́ẹ̀ lọ tọ́ tábà tí mọ̀ yẹn ṣe wá ní gbogbo nǹkan tá a dápọ̀ yìí ẹ̀rì tó ń bàtà dápọ̀ kọ́ńpónẹ́ǹtì márùn níbẹ̀ náà a dápọ̀ ìgbẹ́ ìgbẹ́ mi lọ́lọ́ bẹ̀ǹkẹ́ ẹ̀fọn a ṣe míì àwọn àṣìbáàbù ṣe wá ní nípa ká ṣe míì ká ṣàṣìbáàbù ká mọ́ ṣàṣìbáàbù tẹ́ ẹ bá wò ẹ̀kẹ́ jẹ́ kí n káyà ẹlẹ́kẹ̀ẹ́ta ìrántí ẹ̀sìn òdìkáyà sọ́tù sọ̀kan mo kà sọ́tù ṣọ̀rá rí ẹ bá ti mo sọ́rọ̀ náà ọlọ́ni fatawakkal ala Allah innaka ala al-haqqil mubin bára ọlọ́lọ́ orí òdodo tó fi ni òun kéèyàn yẹ ẹ̀sìn téèyàn bá sọ nípa nǹkan téèyàn bá ń ṣe àbẹ́yìn sọ gbogbo ilé ayé bá sọ wípé ní òun dídádò ni ọgbọ alóhùn mi ni ibẹ̀ yẹn àwa kálọ wà bẹ ibẹ̀ wọn ti pé wàá wà sámárọ tó ìyàpè bí yàkí ènìyàn bá ṣe tó náà lèyìn ó ṣe lè gbó lórí nǹkan sí hmm? òun náà lọkàn yóò sì ti balẹ̀ nínú àwọn sálàfù wa alimamu ṣáàbí rahimahullah ṣáàbí ó wà náà tàbíin afá àkúfà afá àgbà afá lánlá a ń pè ní amir bunu sharahi hmm? amir ibnu sharahi alhamdani ìgbàfáàni ní dédé lẹ́bù ìgbà tí wọ́n sọ̀rọ̀ bá fi bá wà ní pásọ̀ pẹ́ńdà fanala ìwà àwọn ṣáàbí ni wọ́n jẹ́ ìrọ̀ ọ̀tí ẹ̀ ní kúfà ẹni ká wá ń bẹ ń bẹ tó náà jáfa àkókò àkókò ní rọ́kọ́bà bọ́nà mọ́sọ́lá rọ́kọ́bà bọ́nà mọ́sọ́lá àbùjì àfàlùmọ́ ìwọ́n ọwá fẹ́ sàdúrà fún ṣáàbí ọwà ni rọ́bà kọ́kọ́ fe sado fun saabi owa ìyàkín alladhi la tatma'innu an-nufus illa ilayhi wàlá yóò táàmàdù fi díìnì ìlà àlẹ́ ọlọ́run bó fún ọ lámàdájú nípa rẹ̀ nípa ẹ̀sìn rẹ̀ nípa tó ṣe àmàdájú tó ṣe wípé látàtìmà inú nùfúsù ìlà ìlà ẹ̀mí ẹ̀jẹ̀ kan trọ́ọ̀tì kìí balẹ̀ sí ju kan mélòó ṣẹ́ni tí ìbálẹ̀ kan ní sáfẹ́ ti ń pa nǹkan èyí sábà jẹ́ ìfẹ́ nìkan kọ́ lọ́fẹ̀ẹ́ ó lè fi labalaba lẹ́yìn ṣe ìbọn kí fún òfin bá wọn rí pípa ọ̀dà ọ̀ ẹ̀ sọ fún yín afẹ́ tíra ẹ̀wò náà òní wọ́ọ̀kì ẹ̀wọ̀n ọmọ já lọ ń tiwa tí ó bá lana ti mọ́ ìsinmi yàkínù máa ń fa ẹ̀wọ̀n mi yàkínù máa mú tùmọ̀ àmínà tùmọ̀ náà sí wa tá ọkàn ní balẹ̀ sí nǹkan hàn ó ní àlẹ́tì làtẹ̀sán ìlú nùfúùsù ìlà ilé wọ̀lá yóò ọ̀tá máa dùn ọ̀bọ̀ kan yóò ọ̀tá máa dùn táyé bẹ́ẹ̀ gbára lé fi díìnì ìlà rẹ̀ yìí. Fẹ́rù yẹ̀kínù àmọ̀dájú pé a kì í gbára lé ń bí ẹ̀sà àfi lórí ẹ̀ ọlọ́run fún méjèèjì. Bí èèyàn bá ti ní yẹ̀kínù nǹkan ọlọ́run bá kó lọ́kàn ló ti balẹ̀. Bí èèyàn bá ti ní trust lẹ́mọ tí ń rí àwọn olóṣèlú gbọ́n ní yọ̀rọ̀ ayé o yóò ti pẹ̀ ẹ̀yìn yóò kọ́ àwọn táìtù ńláńláńláńláńlá fáwọn tó wà ń ta ẹ̀ yóò fáwọn gbẹgbẹ ní kókó mínísà ọ̀fẹ́ràn kan ẹgbọ́n mínísà ọ̀fẹ́ràn kan yóò wá yẹn kitchen cabinet chief of staff ó wàá wúlò lọ́dọ̀ rẹ̀ ju mínísà tó ti pé ó kọ chief of staff náà wọ́n ò dé rí. ibi kọ́ńtù tó pé pé ló gírígì ariwo ta ni àwọn táàjọ ń ṣe gẹ́gẹ́ ni eléyìí ni mo lè trust pé kò lè poison mi kò lè gún mi lábẹ́rẹ́ mínísà ẹgbẹ́ mínísà bèrè lásán ni ó mọ̀ sáyé lọ ni. trust ló ń wá kọ́dọ̀ ó trust private secretary rẹ̀ ẹ gbọ́ bóyá kí ìyàwó rẹ̀ gan lọ. private secretary ò sínú constitution kò yẹ sépù kankan pé ẹ ẹ sáà fáwọn ilé ìfowópamọ́ ah, ìwọ́n ní coordinating minister of the economy ẹgbẹ́ kan ó kọ́ lálá coordinating minister bọ̀ tó wọn àti nígbà tí wọ́n lọ sọ̀gbà tí wọ́n yọ. ìwọ́n mọ̀ wọn lànà ìsọ̀ sọ́là sọ pé máa mi ànà ìsọ̀ sọ́là sọ́là ànà ìsọ̀ pé máa mi nàbí yẹn wàlà khalifa kò ní sí anabi kan àbí khalifa kan ilà kánat lahu bí sọ̀nà yóò láwọn tó tó jẹ́ àwọn tó kúló máa sáwọ́ ọmọ ẹ̀ dáadáa méjì ni ọmọ ń jẹ́ bìtọ́nà kan tí ó máa pa aláṣẹ dáadáa tí ó máa advice dáadáa àti èyí tó fi wọ́n jọ wọnú nǹkan tí ó máa advice láburú ìtàn pé bìtọ́nà bìtọ́nà kọjá ọ̀rẹ́ ẹ̀rọ tí bá ń tún bìtọ́nà sọ̀rọ̀ ìlú ìlú ìlú hmm? wọ́n mú lọ́kàrà bá kú wọlé wọ̀dé tí ó ṣe gbogbo àṣírí ẹ̀ ló máa so kò sí ìtumọ̀ tá a fi níbi tó ọ̀nà ju ọ̀rọ̀ trust náà ẹ̀gbọ́n ọ̀rọ̀ trust ẹ̀yọ́ wa rí pé tí ẹnìyẹn bá ṣe wà gbogbo ẹ̀dá ọlọ́run pátápátá ló wà fọ́ nílé gbogbo ẹ̀dá ọlọ́run pátápátá ló wà fọ́ nílé tí ẹ bá fi lè rí i pé ẹ bá fi kàn nílé pọ́ǹchì àwọn tó trust ẹ bá fi lè wọ ọkàn wọn ègé ń tẹ ọ tán ẹ tán because ọlọ́run bò dẹ́ẹ̀dà kò lè dá láàrin rẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ gbọ́dọ̀ wọn gbé lábájá gbàbọ̀dì bọ́kàn bá gbàbọ̀dì náà kọ́ ó ní yan màláìka èèyàn mìíràn ló tún yàn so now ṣe wá níbi àwọn àsìbáàbù tá a wá ń sọ yìí nǹkan o báwo yẹn tí máa ń bá àsìbáàbù lò òun wá ní pọ́ǹtì náà fẹ́ mẹ́ṣẹ̀n fatarku tafwidul qalbi fáánù fi tawhid kéèyàn lè afẹ́ ṣe nǹkan kan àbí lè ṣe ayé òun sọ pé ọkàn rẹ ò ní gbé lórí ọlọ́run kéèyàn náà ah, tọ̀sán ọgbọ́ ẹgbọ́n kan lọ́dọ̀ ọlọ́run ọba àti mọ bí tí kò yẹn ṣe ń ṣiṣẹ́ kéèyàn sọ bẹ́ẹ̀ àbí kó ask bẹ́ẹ̀ sáánú ti tàwí ó fi àbùkù kan tàwí dẹ̀ ní nǹkan sọ ọlọ́run ọba ló pàṣẹ rẹ̀ bọ́rọ̀ pé èèyàn gbọ́dọ̀ fi ṣíkù sọ́lọ̀ èèyàn gbọ́dọ̀ fi kírun fọ́lọ́run bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ sí tàwákùl fọ́nà tàbí ọkàn rẹ kò dìpẹ́ǹdì lórí kéèyàn wá lóhun pé kò ní ìdìpé sábàbù gangan nìkan ló fi ń ṣiṣẹ́ àwọn atheist wọ́n fẹ́ kan máa ń sọ yìí àbẹ́yìn tí ó fẹ́ kan mọ̀ ẹ̀sìn tipẹ́tipẹ́ lèdìrín kan bẹ àwọn ìní dákọ rẹ̀ ó ti kú dípẹ́ o báwọn èèyàn tó bá máa mi àwọn èèyàn ti lè mọ́tò ìrìn òpá àwọn èèyàn ń ka pépà lọ ó ti pẹ́ ọ̀rọ̀ mẹ́fẹ́ tó bọ̀ tó bá rántí ẹni yìí ó ní kọ́lọ́mù lọ́kàn náà ní ṣe kan nàìjíríà ó ti pẹ́ o bọ́tò mo ti ẹ̀dá ọ̀pẹ́ nìkan mẹ́mí ìjẹun tí ó mọ̀ ní ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ ní dáàpọ̀ rẹ̀ kọ́lọ́mù yẹn yóò May your way be rough. May your way be rough. Ní àdúrà àti for new year. Ìtọ́ka ṣe bóyá kí nǹkan lè fún ọ tó rọ́. Torí pé 18 ni. Wọ́n ibi tí wọ́n lọ kọ́ yẹn. Táwọn wá sọ fún un pé anything bá fẹ́ ṣe, bó ṣe need hard work, kéèyàn ṣiṣẹ́ tó gbìyànjú tó náà ló need prayer. kí wà ní hard work nìkan pẹ̀lú ìsìsì ọ̀ ẹ máa wo tí ó ṣe mo fẹ́ fi ṣàlàyé pọ́ìntì yẹn pé kéèyàn fi mọ̀ pé ń gbọ́dọ̀ tí bá ti ń ṣe bẹ́ẹ̀ ó wà fẹ́ ti tàwọn ìbẹ̀ yóò wà ní let h kó ló fún hard work hmm? let p kó stand fún prayer ṣẹ́gbọ́n mi pé òun fẹ́ fọ́ọ̀mù equation méjì h plus p hard work plus prayer is equal to success s. pé equation kan àwọn kan wíwá àwọn kan sọ pé h minus p is equal to s ṣẹ́gbọ́n mi pé àwọn kan gbá tó bá ṣàti wà hard working kọ́dà kó má jẹ prayer wọn náà sọ lídìí sọfẹ́ pé kí wọ́n solve equation in simultaneously kan wọ́n dóde ṣé ẹ máa ń h plus p is equal to s h minus p is equal to s ṣàpé pí ó kà á sì fi yóò fi two h is equal to two s then h is equal to s. pé kéèyàn náà sọ wípé iṣẹ́ téèyàn bá ń ṣe nìkan nẹ́lẹ̀ èyí onídàtí gbọ́kàn lọ́lọ́ pàánú ó sàrọ̀ èyí mo fẹ́ sàlàyé nù pàánú ó sàrọ̀ wàtàrùkù àfbàb kẹ́ẹ̀nà sọ̀rọ̀ ọlọ́run náà lágbára lé nǹkan sáàdúrà nìkan òun náà tún tẹ́kì ní ẹgbọ́ ó fẹ́ bímọ kò fẹ́yàwó ó fẹ́ lówó kò ṣe business ó fẹ́ jọba prince ni àmọ́ kò ẹgbọ́n kan ní ah, àwọn èdù kìí ṣe wí ayé ilé ìta wà yìí àwọn tó gan wọn ń para wọn wọn ò ní ẹgbẹ́ tí <laughs> ó ó apply náà ni wọn èyí fẹ́ ni tí ó apply kọ́nà wọn bá padà wá wọ wọn náà padà sọ pé apply náà sọ pé bàtà wà so kéèyàn náà wá sọ pé ah ọlọ́run ọba náà ní ṣe ogbẹ̀ kéèyàn wá wá tẹ̀lé sábàbí tọ́lọ́run ọba ní ká ṣe bẹ́ẹ̀ wàtàrùkù báàbí áàjùzù ọ̀lẹ́ fẹ́líọ̀ ni wà náà fún fìlà àbùkù ló bá kọ́kọ́ lọ ẹni ò nílà pé kí èèyàn pé òní ṣe sábà bí náà ń kọ́ wọ́n ní sọ ọlọ́nà gbogbo ẹwà hmm. kò wá tẹ́kì sábà napson black ọpọlọ rẹ̀ dínkù kò gbọ́n very stupid hmm. òun ní nǹkan sáńsà làyé níbẹ̀ yìí àti láti gbọ́ ilé yìí náà yé ẹmọ ọgbọ́n ọba ọlọ́run bá lè ṣe nǹkan láì má lò sábà jù ó lágbára jẹ́ gbogbo ọlọ́run ọba náà lè dìsáìdì pé ó fẹ̀ ká má sọ fún wa pé ẹ má ṣe lè ẹ má ṣe lè kókó gbogbo àgbà lùjẹ́ ńlá àìmọ́ làgbára kan ẹgbọ́n mi bọ́lá padà gbogbo àyè wáyà gbogbo yín ẹ má làgbára ńlá àìmọ́ làgbára kan àmọ́ sọ pé kì í bóun ṣe ṣe wípé ehris alama yàtọ̀ gbogbo nǹkan tí ó bá benefit ẹ̀ tó kó wúlò fẹ́ ṣojú kòkò lórí ẹ̀ kó achieve ẹ̀ kó attend wà sáìn ìlà wà mọ́lọ́run ọba ló ràn lọ́wọ́ ìṣòro tó ti tẹ́kì sábà kò tẹ̀lé sábà kò sí wà látàjà má kọ́lẹ̀ má kọ́lẹ̀ má sọ pé ẹ má kọ́lẹ̀ àlẹ́sọ̀ tó máa ń sọ̀rọ̀ ọlọ́run ti demonstrate ẹ̀ fún wa Maryam alayhi assalam nígbà tí wọ́n bí Maryam kékeré tọ́lọ́run bá mọ̀ pé Maryam bò lágbára àti lè wájẹ ẹ̀mú fúnra ẹ̀ àbí ọmọ kékeré ò lè wa ọlọ́run bá lo fọ́múlà wúwà mi ní India àbí ya Maryam alẹ́ láti ha ra oúnjẹ ilé ìgbòrògbà kọ́ láti mi ní India tọ́mọ̀ fi ń demonstrate sọ pé òun lè ṣe tó òun nílò sára àbíká ìlú àbí àìmọ́làgbára kọ́ the same maria mo ní ìgbà tó dàgbà tó léegun tó lóyún tébí ń pa ọlọ́ni wọ̀hózí ilé ikí ìdílé náà igi dàbí sọ àjọ ìwọ náà mi pé ìwọ náà make effort ọ̀rọ̀ pé yàrá báyìí kọjá ẹ̀rọ sọ egun ti dé báyìí egun ti dé maria mo wà mí ní ìdílá ẹ́n kọ́ ni eré ọlọ́run tó ṣe fún tó ṣe ṣe nǹkan kan tó fi fún lọ́jọ́ òun lè ṣe àmọ́ nígbà tó ti ní mísìkọ ọlọ́run fẹ́ kó lu wà ó zì ìwọ náà mi ẹ̀hẹ́n pé pé yíwọ̀n ló jẹ sábà tó sá àlẹ́ kí ló sọ ọba nìṣẹ̀lẹ̀ yẹn kọ́ fresh so sábàbù kí ti èèyàn ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba níbẹ̀ yóò ń lé ìyàtọ̀ tó kàn wà ní wípé mùsùlùmí tó bá tẹ̀kì sábàbù ọlọ́run ọba ó lágbára débi wípé ó lè jẹ́ kí nǹkan tí ó fún ọ kó ju déédéé sáàbù tẹ̀kì lọ. yes so tẹ́yìn náà bá bẹ̀rẹ̀ tó ń rò pé àdédé ah, sábàbù tó ń bá tẹ̀kì náà déédéé sí ìbátan nígbà kò tó màtàwá kò gbára kọ́sọ́ báyìí pé bẹ́ẹ̀ bá ní èyí máa ń sọ fáwọn èèyàn gbogbo èèyàn tẹ́ bá rí tó bá lówó ní sọ fún yín èyí é sèfù lówó wọn lágbára tó yọbi dolówó ni pé ó ń sèfù ibi láti ọtí ti ń gbàgbá yìí máa ń dà ọmọ èyí é sèfù lówó ìgbà sọ ma pé owó tó bá tẹ̀ kàn ní tí ò tí tu ọjà ìbò tó bá tu ọjà ló ṣe fún ẹ àwọn kan máa ń kàwé ní kékeré kan pé make sure pé anything tó bá ti ń kọ́ sèfù yàrá alóbi bá kú ẹ̀ẹ́dẹ́ ìdáhùn ẹ̀sọ̀rọ̀ àwọn èèyàn ìdáhùn ẹ̀sọ̀rọ̀ ó tún tó dé gbèdé ti bá lọ ọdún kan ṣe bùkó ó ti di lẹ́gẹ́dì kọ́fẹ́ ni gbọ́gbà nínú kò tiraka kò tiraka kò ti tiraka kankan tó yí tó bá padà pọ̀ tán yóò sọ̀gbà tí fẹ́ bí èso bẹ̀rẹ̀ àmọ́ kì í ṣe bẹ́ẹ̀ tí a ṣe máa ń rò bí ṣe máa ń ṣẹlẹ̀ ní wàá bẹ̀rẹ̀ life wàá máa ṣiṣẹ́ kan èyí tó bá ń ṣe ọlọ́run àbó fún àgbàkà tó bá fún àgbàkà sí iṣẹ́ yóò wá ní ìkẹ́mọ́ nǹkan tó wà háyà bí mo sọ̀rọ̀ tan twenty kìí ṣe ìgbà ten thousand lónìí lẹ́yìn ọdún méjì wọ́n fi two thousand fún un òun kọ́ ọ̀bẹ́ kan ṣe the same seven ṣe ẹ̀ náà yóò wá gbé ọ̀fọ̀ kókè elólùmbà ní ìsan ten thousand yóò wá make yípo míkì ẹnìkan irú iṣẹ́ tó ṣe fẹ́nìkan tó gba ten thousand náà lóṣù fẹ́nìkan tó gba one million. ẹ̀hìn alùbáríkà nù kì í ṣe pé àwọn aláìsàn àti wọn ṣèwé ten thousand fún iṣẹ́ ìfẹ́ kèkèrè ní wọn rò kúrò wà ibẹ̀ àwọn ń ṣèwé láíláí èyí lè ṣèwé lóló ọlọ́gbọ̀dọ̀ kan tà òfin ní tó ń ṣe yẹn náà ẹni tí ó ní dìgírì tí ń fi degree gba ṣe ten gba ten gba hundred thousand the same degree náà ní fi ń gba ní fi ń gba nǹkan mi so ṣùgbọ́n èèyàn máa make it move tó bá tó bá make move àlùbáríkà ni pé the same iṣẹ́ tó ń ṣe náà náà fa ó kéré náà kọ́lọ̀ ó rò fi gbé wáyà àbẹ́lú yìí bọ̀ ni ó sọ pé price yóò gbà pé ah ah eh, ah ó lọ báwọn sẹ́yìn tí wọ́n bá ti wá gbélé ìwọ̀n náà wà máa ta sọ pé ah, àwọn ìṣerú rẹ̀ máa àìṣerú rẹ̀ máa àbọ̀ màá tó wá ṣe ten thousand ilé iṣẹ́ ten thousand ó fi ṣe rí wọ́n tẹ́ bá ti bọ́ sí new one wọ́n lọ́kùn mọ́nú àti ẹ̀ ọ́tà àmọ́ tí wọ́n máa ń tẹ́ ìdáyì tó òun ni tó ẹ pé sábàbù bá ní sábàbù ní máa ń rìn arithmetically yóò ní wàá ń tù bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run ọba tó ń ṣe nǹkan ṣùgbọ́n ó fẹ́ kó tẹ́kì sábàbù yẹn kó wá sí pé sábàbù yẹn ló fi wá sí geometry ẹ pàdọ̀ wípé sábàbù tó dé gbàgbọ́ báyìí ló ní ah, ọwọ́ tẹ̀ ìṣe ó tẹ̀ fáfẹ́ gidi kan sí ẹ tó ṣe lẹ́ẹ̀kan sí i ẹ̀yìn sọ ẹgbọ́n pé àwọn fẹ́ gbà ọ ní ẹni tí ó máa pa fífẹ́ sọ́ba sọ́ba oníṣẹ́sọ́ tí ò lè jẹ ẹgbọ́n pé oníṣẹ́ tí ò lè jẹ ọ̀tọ̀ láti fi kọ́ wa ní pàtàkì sábàbù òní sọ. now wà ní wàhù táìpù tàwákù sàlàfà mẹ́ta tàwákù kan mẹ́ pé wájìbù túláàsì everybody tó jẹ́ mùsùlùmí fọ́lẹ̀ tí èsè mùsùlùmí náà kọ́ òní àtàwákùlù alàlá tí máa láyá ìbírò àlẹ́yìn ìlọ́pàá kéèyàn gbára lọ́lọ́run ọba níbi nǹkan pẹ́lú mi ò lè ṣe àkọlọ bẹ́ẹ̀ kàṣífà ìlúmọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìfún aláàárẹ̀ níwòsàn yes means you need doctor oṣù means ni pharmacist ṣe means ni àwọn tó wà láàbù ṣe means ni wọn náà ṣe àdúrà náà means ni ọlọ́bù now ó wá bá ọlọ́run dákò bá mi fún ẹni ní ìwòsàn kéèyàn sí yìnyín kó sẹ́ni kẹ́kọ̀ọ́ lágbára ẹ̀ òun làná ìgbòho àwọn ìfi fi sínú àgbà ẹ̀ ẹ̀ ọlọ́run ọba mi ò alẹ́bí fàtọ́ra ní ọwọ́ yàdí àbí alẹ́bí kọlọ́kà ní ọwọ́ yàdí wọ́n ìdá màrí tù ọwọ́ yàṣẹ́ tí mo bá sàárẹ̀ òun yóò wò mí tó bí nǹkan tó ṣe wípé ẹlòmí ò lágbára lórí rẹ̀ àfọlọ́hún èèyàn ò gbọ́dọ̀ má gbàrà lọ́mọ iwájú ìyẹn jẹ́ báwọn ọ̀kan bẹ tó ṣe wípé òun irú bàbá mi pé tàwákùn tàǹfọ̀ yìí táwọn èèyàn ṣe ń ṣe ni ò kìí ṣe pé concept tàwákùn fúnra rẹ̀ muharram náà tún bẹ̀ẹ́ pé haramu ni kéèyàn lo tàwákù lọ́nà yìí ẹgbẹ́ pàtàkì kọ́sẹ̀ tàwákù a sọ pé ìgbẹ́mi lọ́lọ́run àti títẹ́kì mi àbí ọ̀nà tí kéèyàn lo tàwákù lẹ̀ tó fi jẹ́ haramu ni wọ́wọ́ alànà ẹ̀ ìpín méjì ọ̀kan lè jẹ́ shirikun akbar ọ̀kan lè jẹ́ shirikun asghar kí ni shirikun akbar ó ní wọ́wọ́ al-i'timadu al-kulli ala total reliance lórí means onípòfẹ́ kan sọ́rọ̀ ọlọ́run kankan say no if you do it yóò ṣe kò sọ́rọ̀ ọlọ́run kankan tó wá ń jẹ irú èyí tí mo sọ ẹni tí ń ṣe simultaneous education alẹ́ ètì mọ́dún kò yí pé instead tí yóò gbà ọlọ́run fún ló gbà ọlọ́run pé sábàbù nìkan ní ti ń ṣe wà á nà ha oníbìlì pé to after secular land pé sábàbù fúnra rẹ̀ fẹ̀ kan lè ní impact ó lè influence nídàádúró láìsí pé ọlọ́run ọba ni mo ṣe tẹ́yìn níbi ìlú yẹn pé ọlọ́run ọba ó tó níbi tó tó níbi ní ọlọ́run ọba ni mọ̀sábíbùl àṣà ọlọ́run ọba ní jẹ́ christmas tó ṣe náà kó fi ṣe tó ní pé náà kò sí ìrìnàmà tó wà ń bẹ ìfowópamọ́ àìsàn tí ẹ bá fi lè níbi ìlú yẹn ẹ́ under haramu ni the sheikh akbar because ó fún nǹkan tọ́lọ́run ọba dá ó fún un ní total and ultimate functioning by itself fọ́lọ́wọ́n ọba ò ní control lórí ṣírkù dọ́ àwọ̀dọ́fìlì mọ̀dọ́rọ̀ àbí kí n fi lé aburú lọ kí n fi àlẹ́fọ́fì kù yíyára àtàrà ẹlẹ́ẹ̀kó tún lè jẹ́ ṣírkù asgar hmm? kàlẹ̀ ìtìmáàdì aláṣàkùn tọ̀rẹ́ kí èèyàn gbé ọkàn lé èèyàn kan níbi ìjẹ́ ẹ̀mú ẹgbẹ́ gbogbo kéèyàn gbé ọkà lé ṣe kéèyàn gbé ara lé hmm? kéèyàn gbé ọkàn lé bọ́sẹ́ yìí ní táǹsọ yìí èdè bá kò ṣe é ó ti dà papọ̀ hmm? nísìnyí báyìí ní Islam fẹ́ ká ṣe ni pé gbogbo àwọn èèyàn tọ́lọ́run bá bá ń lò láti fi àbùkátà ká máa rí wọn asbab ṣùgbọ́n yìí means ni wọ́n pé ọlọ́run ọba ló wá wà bí àìsàn mi àwọn táàrí àsìmẹ́ǹsì yìí ń kọ́ ò ní dédé tọ́lọ́run bá àlá ò kò sọ wípé ká má dúpẹ́ fún ọ kò sọ pé ká má appreciate ẹni tí wọ́n bá sọ fún nílò pé sábàbí lásán ló jẹ́ náà o <laughs> kì bẹ́ẹ̀ o kéde dákùnù wà á máa bá sábàbí lò nílé ayé tiwa bíi pé ó ń ṣiṣẹ́ fúnra ẹ̀ ọkàn rẹ̀ ó máa bá a lò ọkàn yóò máa bá a lò pé méèsì lásán kìí ṣe ìwọ ọlọ́mọ ọbẹ̀ nìyí pé ìwọ bá o ni á òun ni ó sọ fúnra rẹ̀ pé èmi kọ́ o ni ẹgbọ́n òun ni ó tí ọba dúpẹ́ fún ẹ ṣeun

ẹ máa bára yín ṣe ní means ẹ sì máa treat ẹ sì máa acknowledge contribution tí èèyàn bá ṣe fún yàn bíi pé bóyá òṣọ́lọ́ ọ̀hún bá bẹ̀. ọkàn yín òun ni ó máa wá gbára pé àṣùbáàbù àwọn ní tó fà ní pé àìní control lórí ìtẹ́nì yìí ń ṣe fún yín ní tó lè change ọkàn yìí tẹ́ ẹ bá ti lọ lè fọkàn náà le pé lẹ́yìn bàtẹ́ ní sábàbù ẹ̀sùn tọ́kàn lè bẹ́ẹ̀ sí gbọ́kàn lọ́lọ́run à ẹ̀ ti wà disappointed yìí. ọ̀kan mẹ́rin náà sọ́lá fún wọn pé kò dé lùgbọ́n ìyá àfọ̀bẹ́ ìgbọ́n ìyá tí wọ́n mọ̀. wọ́n ní mọ̀nà àròfà náà sa ìsàrọ̀. ẹ̀ tó bá máa wọ̀nyàn dáadáa yóò sẹ̀lẹ̀. ẹ mọ̀ túmọ̀ ìtumọ̀ ní pé èèyàn nǹkan forces ti ń control rẹ̀ pọ̀ kọjá tó fi jẹ́ kó máa bínú tó hàn ó dẹ̀ ṣe báyìí tó ní pípẹ́ ìbáti yíò súnmọ́ ẹ̀lẹ́mọ́ sí ti bóyá alágbájá òun ó ní kọ̀ǹtó lórí ara rẹ̀ so ọkàn èyí ó gbọ́lọ́nà gbogbo àwọn èèyàn nílẹ̀ àfẹ́ rẹ̀ èyí ó máa tíkùn bí bí pé àwọn nìkan náà láàrin ìrọ́sọ ọlọ́run tá àti tàbí láàrin àwọn èèyàn ọlọ́run mọ́ gbogbo tó ń kálukú wá ń ṣe so kéèyàn náà wá ń kọ́ ò wá gbé ọkàn lé ẹ̀dá lẹ́yìnbà tó ti gbára lé e tán ara ni yóò bá lẹ́dà yóò gbọ́kà lé ọlọ́run ẹgbọ́n mi yé ọlẹ́gbọ́n táwọn àfáà máa sọ pé à èmi bá fún mi lówó àmọ́gbó tí mo fẹ́ fún mi pé ọwọ́ mi ni ó wà kò ní dọ́kàn mi nígbà tí mo fẹ́ kówó kàn jẹ́ méyì fún mi kí èsì pé tí màá máa sìn tí ìjọba ti hóòjọ ọkàn yín òun lẹ́mọ̀ sìn tí ìjọba ti lè hóòjọ ọkàn yín òun lẹ́mọ̀ sìn òun lẹ́mọ́ sí ipá àwọn tó bá ń ṣe ṣírkù máa ń bẹ̀rù gan ẹnìbọ̀dì bá ń sóògùn tí máa ń bẹ̀rù gan ọkàn rẹ̀ ni wọ́n gbá mú ọkàn rẹ̀ ni wọ́n gbá mú gbogbo wa nísìnyí ìjẹ́dà wa wọ́n bá yẹ̀bọn sí wa wọ́n bá yí ìjọ̀bọ̀ sí wa a gbọ́dọ̀ máa làágùn eh, because sympathetic innovation ni mú sílàgùn ṣùgbọ́n àwọn kan ń bẹ tó ṣe é pé gan ẹ máa ogun kí ń bà wọ́n lẹ́rù gan torí pé oògùn tí wọ́n ṣe wọ́n ti gba ọkàn wọn ìbẹ̀rù ní gbogbo wa ìbẹ̀rù ní gbogbo wa so ká má gbọ́kàn lé ó yàtọ̀ sí ká má gbára lé ó lè gbé ara lé sábà because o nílẹ̀ láti fi achieve fún tó fẹ́ ṣe ṣùgbọ́n ó gbé ọkàn lọ́lọ́ ee eh, pé dàdí sọ wá máa rí pé àtìbáàbò ni wàá sì máa wá tírìtì wọn bíi pé ah orí ọlọ́run fi ṣe fún un gẹ́gbẹ́ ní fún kálukú wa lóòrùn fáwọn òbí wa náà sábà bí ni wọ́n jẹ́ wọ́n ṣe bí wa bọ̀ tí wọ́n ní kò ní ká ṣe dára sí wọn á ṣe dára sí wọn èyí tírìtì sábà bí pé ọlọ́run ní ṣe bá nǹkan o ó àpọ́nlẹ́jì dáadáa tó dọ́ọ̀dọ̀ rẹ tù sábà bí àkànyẹn àmẹ́yìn orí ni ìdáyìí ó ti mọ̀ pé èyí gbọ́kànlé ọlọ́run ká ti dára sáwọn òjò ní wà ń já àdáka aláàntò ṣìríkà bí máa lè ṣàlákà bí ilẹ̀ aláàtọ̀ṣẹ́ èmi mọ́ nípa ìṣẹ́lára tí wọ́n ṣùgbọ́ lálà tá máa wá gbìyànjú pé yá mo ṣe ẹbọ pé ah, kò tó fẹ́ràn mi tó ah, sórí ìtẹ́rí tí ń ṣe fún yín náà tẹ́lẹ̀ kan ọlọ́run ló ní kí n ṣe so anything tó bá fi ló gbọ́ ọkàn rẹ wàá dẹrú o lè sílẹ̀ fún kankan so èyí tó jẹ́ ṣubú azal ni pé àlẹ́ ètì mọ́dà aláṣà fèsì rẹ ìgbé ọkàn lé ìgbọ́kàn lé nìkan àbí gbára lé nìkan ní ń gèrè ẹ̀sẹ̀ kọ́ ní ìsìnkìlà àlìyá ti yí fèsà sí kéde tó lóòótọ́ òbílífò lè dá àkànṣe o òbílífò lè dá àkànṣe fúnra ara rẹ o. لكن التعلق به فوق اعتقاد أنه مجرد سبب bọ́kàn rẹ̀ ṣe lọ́mọ ó lọ́mọ bí fọ́fẹ́ ju ordinary means lọ́yìn hmm? tí ẹ̀bá ti ń sọ ní ìsìnkú àlá mi ni olóore mi ni kọ́nà tó bá ní kí n má kọ́dà ìlú ń bá dé ẹ̀ láàrin ẹlòmíì kan máa fẹ́ lè pe ẹni tí bá ń sọ orí fúnpá ọlọ́run tèmi nù o kò sọ́kọ́ òun kírun fún àwọn ọ̀rọ̀ yẹn ò dáa rárá ah, olóore tèmi nù ẹ ẹ máa fẹ́ tèmi nù sẹ́sẹ́ fún àwọn èèdè ọlọ́run bí ìdúpẹ́ lórí ẹgbá ẹ̀dá tó máa ń dúpẹ́ fún wọn wọ́n ṣe dáadáa sí o ọ̀lẹ́ àwọn sọ orí fún mi o wọ́n ṣe kí ní àpẹ́ àmọ́ pé ah bọ́ọ̀ ṣe wà yẹn o ah kọ́dà àwọn tí wọ́n ń sọ àwọn àṣẹ ìgbà wọn bá ní kí lọ lè mú ìyàwó mi wá ah, òsì tẹ́lẹ̀ òde fún wa o o bá bàjẹ́ òsì kankan wọn kò dá ó ti rẹra rẹ̀ wálẹ̀ pátápátá jù pé à mo ṣe wà yóò à mo mọ orí àdúgbò jẹ ẹ à ọlọ́run tó ń nu o yẹn máa òun náà lo ẹlọ́rẹ́gbọ́ àfẹ́kì wọ́n jọ àfẹ́kì ara wọn ni christianity àfẹ́kì yorùbá yorùbá àfẹ́kì ara wọn gbogbo pé ẹ lẹ́fi báwọn ni christianity kò sí nǹkan tó ń pọ̀ lọ́hùn ọlọ́run olùdúró òun kò ní ẹsẹ̀ pọ̀ sáà bẹ́ẹ̀ kan alágbádá náà kankan ọlọ́wọ́ pé ọmọ kankan bá dàtì. Hmm, arúgbó ọjọ́ wọ́n ń jẹ́ kéèyàn mú tàwa kéèyàn mú sábà báyà ó lè sọ tàwa kú rẹ̀ ní haram dẹni lẹ́ẹ̀kẹta tàpé ní mẹ́ta já ìlú tàwa kú lù tó pé bí ọ̀rọ̀ sábà ó tọ́ kéèyàn ṣe bẹ́ẹ̀ ó lé wàhùwà áyùwà kílà al-insanu ghayruhu kí ọmọ nìyàn kó ẹ̀ńtrọ́sì ẹlòmí kó gbéṣẹ́ fẹ́lòmí kó yẹn ẹlòmí as agent kó gbéṣẹ́ fún un wàyà àtàmídọ̀ alẹ́ yìí pé yóò dẹ̀ gbára lé yóò dìpẹ́ ìdílé rẹ̀ tí fẹ́ẹ̀lì tí fẹ́ẹ̀lì ti àdìrò alẹ́ níbi nǹkan fẹ́ẹ̀dà lè ṣe fà òun ló ń bá mi kọ́lé òun ló bá mi mọ́nítọ̀ àkáǹtì mi òun ló bá mi mọ́nítọ̀ health mi ẹ̀ṣọ́ ìyẹn náà because ọlọ́run ọ̀bù jẹ́ ẹnìkan kan kó jẹ́ alùpàdéṣì alùpàdéṣì lẹ́sọ̀ pé kò ní ìdè èèyàn kò sí ẹni tí ò bẹ́ẹ̀ àwọn ìmọ̀ bá ẹ ẹ̀rẹ́ ilé olówó olówó lórí rẹ̀ nígbà fowó rà àwọn èèyàn bẹ́ẹ̀ ní fowó rà àwọn èèyàn òun ni pé tó wà ìpínlẹ̀ ayé ìrẹ́fẹ́ ìjọba ayé ò bá dàrú pátápátá tí gbogbo wa bá fi dolówó wàhálà ti dé aláàbò olù olówó nídìí èèyàn kò ní rí pé ẹjọ́ mú fẹ́kẹ́ tí ó bá mi fífi ká ìwé èmi wà fífi ká ìmíràn àwọn ẹjọ́ fífi ká orí sílẹ̀ ayé fi dá níbi òfìsẹ́ ọba kan náà olówó náà nígbàdùn láti náà nígbàdùn ẹjọ́ pé àti ẹ̀wà ní ẹ̀bọ́ ẹmọ gbàmí ìtẹ́yìn ọ̀sẹ̀ pé àti ah, ẹ̀wà aláwọn mọ́là tán san kókò ẹwọ́ kan tó bá yẹ pé mọ́là náà bá fẹ̀ kan ti lówó kò sí mọ́ ní ẹni tó yìnbó fi ń ti tẹkinọ́lọ́jì pé ó bá padà yàwó yóò yàwó pé àní rí èèyàn gbọ́n níbi ń tẹkinọ́lọ́jì ṣe kò sẹ́ni ìrìnàjò tó ti tẹ̀ gbogbo wa pátápátá ó lè máa fi sọ fáwọn èèyàn àwọn èèyàn pé hmm, ní tó fà tó mi fi báyàn ni pé ìfẹ́ kẹ́nìkan kan kó ní ẹni ìyànrà lémi lómi irọ́ ló ń pa òyìnbó sẹ́ni ò ní kọ̀ǹtólù rẹ̀ ìfẹ́ kẹ́nìkan kan ṣe fẹ́fọ̀ fún mi ìfẹ́ ah, pa ẹ̀ lóko ìyẹn lè sẹ̀lẹ́kì ta ni ó sì fẹ́fọ̀ fún mi àwọn pé iye tó bí ìmọ̀ tó padà lè yà kó mọ̀ mọ̀ máa fapọ̀ sí mi ọ̀kan dà wọn rẹ̀ ó lè dá nǹkan kan rẹ̀ ṣe. so pé nǹkan téèyàn bá lágbára kó ṣe téèyàn wá fi kéèyàn gbé fún yàn kó ṣe ìyẹn já ì wà láàkìn láyà jùsù àyẹ̀kú ṣùgbọ́n kò tọ́kẹ́ nìyẹn sọ wípé sẹ́ni tó bá fẹ́ ẹ̀ǹtrọ́sì iṣẹ́ pítọ̀ lágbájá ló fẹ́ tọ́jú mi lágbájá ló fẹ́ bá mi rajà lágbájá ló fẹ́ bá mi tajà lágbájá ló fẹ́ bá mi ṣe níwáyé láyà jùsù kò tọ́ kó sọ wípé tàwàkàltù alàlá ọmọ àlẹ́ yìí ẹ kò ní sọ báyìí because tàwàkù kan ní sọ ní tó sọ pé wàkàltù ọ̀rọ̀ ilé kìí ṣe fọ́múlà àwọn sọ fún mi o kò ní ìdíkẹ́ alábáwọ̀ ilé wọ́n kà fi ń ṣàlàyé ni o pé ìfẹ́ta ń sọ ni pé gbogbo àwọn èèyàn tá a máa ń lò tá a máa àṣètò àwọn tá à ń ṣe in tí ń ṣe fún wa ò ní wípé wọ́n ń bá wa in ń ṣe fún wa ni pé òun pé wọ́n bá wa ṣe ìka tí wọ́n lágbára àti ṣe ilẹ̀ ṣe haram pé because kò sẹ́ni kankan tó lè dá dúró láti ṣe àlámọ̀rí ẹ̀tàn fún ẹ̀ so mẹ́ta yìí ni tàwákù tàwákù lálákọ̀ọ́kọ́ tó ṣe pé òun gan èyí tó jẹ́ wájìbù ni pé èyí ó gbára lé èyí ó gbẹ̀mí lọ́lọ́run ọba èyí ó wàá lu àwọn èèyàn àbí nǹkan míì ní míì ìyẹn ni correct one ó lè jẹ́ pé haram òun ni pé kí èèyàn gbára lé míǹsì pátápátá pé míǹsì lè dá nǹkan ṣe láì ní ìdí ọlọ́run ṣerúkú akbar ṣerúkú akbar tóun ti pé òun ò gbéyàn kó nú ẹ̀sà mọ́ ṣerúkú lòun náà ó ní pé èèyàn ọmọ kọlọ́run ọba kí nǹkan yóò lè dá nǹkan ṣe àmọ́ náà tó fi gbára lé ó kọ ìgbára ẹ̀kọ́ jọ dáìbò kọ̀ sílẹ̀ ní sábà òun ni wẹ́ẹ̀ sábà tí mo sọ ni pé ah òsì <laughs> èyí tó jẹ́ jáìsì ni pé èèyàn lo àwọn èèyàn fún nǹkan tó tọ́ èèyàn lo wọn púpọ̀ sẹ́ni kankan ò lè dá dé tó ọ̀tá bá wá ń belé tẹ bá wá wo ìsàlẹ̀ níbi tíra táǹkà níbi footnote wọ́n wá kọ síbẹ̀ pé hal yàtàná ọdún fèlò àsìbáàbì máa tàwákò ǹjẹ́ kéèyàn lómìs pé ah mo fẹ́ bímọ mo fẹ́ ìyàwó torí ẹ̀ mo fẹ́ páàsì mo kàwé nítorí ẹ̀ ẹ́ mo fẹ́ lówó lọ́wọ́ mo wá míìsì ọ̀nà aláàlú lówó pé ṣé ó lè tapò kan bá àwọn akúlò rẹ̀ fún ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́ mi ṣé àwọn bá ti gbọ́ anybody tó bá mọ àwọn súfì jọ̀hún àwọn súfì tẹ́lẹ̀ yìí àwọn súfì ẹlẹ́ja ẹlẹ́ran làwọn òun fẹ́ jẹ ẹ̀sìn jíjẹ ṣẹláwọn sùn ti jọ àwọn fún gbé tàwákùlù àwọn bá débi pé wọ́n tó sì gbọ́ ara yìí sì gbọ́ nìkan sọ pé òun náà ni tàwákùlù yìí ṣé gbogbo nǹkan tí wọ́n bá gbọ́ yé bí màá bá ti kún èyí mọ̀ bí ó ṣe balance kọ́ṣẹ́ tẹ́ bá ní kẹ̀kàn tú ẹ̀mí ilẹ̀ lásán ẹ̀mí náà lè kọjá là tàwákùlù ni súfí àtàwọn tí wọ́n ń ṣèjọsìn téèyàn bá fẹ́ ní tààbù tó kún èèyàn gbọ́dọ̀ tẹ́kì mí ó sì àtún tẹ́kì mí sọ́wọ́ lọ́nà lóhun kan wà ọmọ tó ṣe dàrẹ́ tẹ̀ wá làwọn sífìtì síbi sọ́dọ̀ lẹ̀ déjì ìṣòro oníkan ṣe ń tiẹ̀ wọ́n ti sọ fún kò wá ní sí nǹkan kan amárọ́ ní òun pa ṣé nígbà tá à ń dàgbà bọ̀ ńlọrin ẹnì kan bẹ lọ́jọ́ ọba yóò kó tẹ̀síwájú náà kò pé kò pé ẹgbẹ́rún sọ pé kò dá pé ṣàkóso sókí ni máa ń wá wéyè káàkiri ní òye pàtẹ́lẹ́ nìkan ṣáájú ìsàbá òye ọlọ́ọ̀ni wéré ló wọ́n wá lọ́lẹ́ ọ̀pọ̀ sọ pé ah, ọ̀nàgbẹ́gbẹ́ ah, sọ pé wèrè ọlọ́ọ̀ fi ọ́n fídíò wèrè ọlọ́ọ̀ kò yí wọn fẹ́ níbọ̀ ìtúbà kẹ̀kẹ́ ti ya wèrè rúfin annual kọlà òun ọlọ́run ní jíǹkẹ̀ kọ́ àpòlẹ́ jẹ́ wòlí ẹ bí kọ́ bọ́sàlù àlá ọlọ́run ní bẹ̀ gbókèrún kò ní ẹ̀yìn kí ló fi ajẹ́ wòlí kò sí sẹ́ẹ̀lì kankan jẹ́ kò mọ́ níṣe òun wá lẹ́yìn gbọ́dọ̀ bí wèrè ó lè gbẹ́sùn ìlú yìí tó ẹkùnrin yìí bàbá ìṣèwádìí lọ́jọ́ ọba nígbà wọn ṣe aláàlá yóò fàtàkì sáà náà aláàlá àwọn yóò máa ju owó síwájú tẹ́ ẹ bá ti rí ẹ̀rọ pé bíi pé bóyá ń ṣe ó tiẹ̀ yẹ kó yàwó ẹ̀ kó gbàgbé owó yìí owó kankan ò ní sẹ́kù tó bá dìde ẹgbẹ́ yọ́yọ́ ní kò wọ́n ti ń ju owó bọ́yẹ̀ lé débẹ̀ kẹ́ owó hàn pé àbájá yóò ṣèṣì báwo lè lọ ń gbòó yóò palẹ̀ wọn gbẹ̀ tí ó ní ìdí. so ara tó máa sọ gbogbo tí wọ́n sọ tí wọ́n ti máa ń sọ sẹ́wọ̀n pé ìdí ẹ̀wọ̀n pé wọ́n sọ pé wèrè ni yóò ní yóò ní ọlọ́run àwọn ojò ẹgbẹ́ ọlọ́run àwọn ojò tójú ò bá rọ ọlọ́run àwọn ojò tó bá ti pẹ́ àfẹ́ má gbọ́ ìfọ́sì pé wèrè náà nùkọ́ àwèrè ọlọ́run ilé ọlọ́run àwọn ojò tó bá ti pẹ́ àfẹ́ má àwọn tó ń juwó sí yóò palẹ̀ mọ́ rẹ̀ so àwọn kan bẹ́ẹ̀ ní àwọn zuhad àwọn mùsàgbà hijul àbáwọn sufi john àbáwọn kan ṣe bá dà sí pé torí ọ̀rọ̀ tàwa kóòlù wọ́n fẹ̀ ká nulifáì kéèyàn tẹ́kì méjì pé téèyàn bá fẹ́ kí tàwa kóòlù yẹn pé lóòótọ́ èèyàn gbọ́dọ̀ kọ́tọ̀ fún pé ọkàn yẹn tẹ̀ já mọ́ ẹni ọ̀dà mi òun ló fa àlàfáà ìfẹ́ mi sọ̀rọ̀ yìí pé ṣé kéèyàn tẹ́kì méjì tó takò tàwa kóòlù òun ìdáhùn sí máa fi ń ṣe tẹ́tẹ́bá gọ́sà àwọn máa ń tírìn ara lọ́rọ̀ àwọn ọkọ̀ ọmọ tí wọ́n máa ń pè pé mo fẹ́ tírìn ara mi lórí sọ́bùrù mo fẹ́ tírìn ara mi lórí kòkòrò mo fẹ́ tírìn ara mi lórí ṣókòrò wọ́n ti nílò ẹ̀tọ́ tó bá fẹ́ tírìn ara mi kàn wá kú bá tó ní tààkù yóò wá lóun fẹ́ láyà wọ́n fẹ́ bọ́lú tààkù yóò wá lọ́nu gbó kò ní gbóúnjẹ lọ kò ní gbẹ́ níbi lọ kò ní mú ìyàwó lọ́wọ́ mo fẹ́ gbára lọ́lọ́ mo fẹ́ wò bóyá ọlọ́run ọgbó pèsè oúnjẹ ara máa ń wé ara kan ṣe nǹkan yẹn náà ń pè ní síyára síyára fẹ́ẹ́ tourism lónìí èyí síyára yẹn pé ẹ̀ka máa rìn lọ òun lẹ́mọ̀ gbọ́gbọ́ gbé yẹn wùlí kan wà ní gbogbo ọdún méje ní káwọn lórí fẹ́ ara kìíní wọn mo rò pé inú rẹ̀ náà làwọn tàbílìkù náà fi mú jáde òtọ́ ẹnu wọ́n kà padà pẹ́rì bò ní gbogbo ẹ̀rí jẹ́ àdúgbò ìbílà sí yá tàbí ìwé ẹ̀sìn yára ní bẹ́sí ìfẹ́ wọ́n ẹ̀sẹ̀ wá pẹ́rì bọ́ ẹ̀yà fẹ́ lò fún dáwà ṣe òun lẹ́bí máa ń rí pé ẹ̀sìn tó máa tẹ́lọ̀ jáde wọ́n máa sọ̀rọ̀ pé ẹ̀ fún jẹ́lẹ̀ ilé yóò tàwákùl tí yára ní tún fi máa fi ń ṣe lẹ́sìn tàwákùl bọ́ sílẹ̀ máa sọ fún ọ pé èèyàn máa ń tàkùn ẹ̀ bá bá láṣẹ kẹwọn tẹ́rì wí wọ́n fi ìyàwó lè fọ ọmọ lè fún ọ ní tí ó tó wọn jẹ àmọ́ kọ́ kó palẹ̀ mọ́ stóòfù níbi ẹ̀rí wọn lọ́jà rè ó mú stóòfù òkú ẹwà òkú ráìsì ẹ̀kọ́ abọ́ gbogbo sẹ́yìn ó fi jẹun bẹ́ẹ̀ ni wọ́n mú lọ́wọ́ ìwọ́n ti fi tàwa kùlù kò yẹ kó má bọ́ ẹ̀ kò yẹ kó mú stóòfù ẹ̀ kàn débẹ̀ náà ni pàṣẹ tó bá yìí sì kí wọ́n náà kọ́kàn máa já ọ lẹ́nu torí fáwọn kan ti sì gbọ́ yé tipẹ́tipẹ́ ni òkè ṣe sí làwọn ti gbọ́ yé o ó affect àwọn èèyàn táwọn náà rọ́ọ̀lù tipẹ́tipẹ́ ṣé kéèyàn ṣe kìíní ìṣe kan tuntun akọlù ló wá ní láwo àwùjọ ó láwọn ojú pọ̀nà tá a lè fi wọ́. one jalbu naf'in mafut afẹ́ pín kìíní ìsọ́ndà ẹ̀dùn sọ̀bẹ́dùn méjì. ibi tàwákùlù tá a fẹ́ sọ yìí tá a fẹ́ sọ ń pa mint títẹ́kì mint ó lè ní í ṣe pẹ̀lú jalbu nafo'in mafkud nǹkan kan kan bẹ téèyàn desire téèyàn ń fẹ́ bọ̀ kò tí ì èèyàn fẹ́ wá bí ó sì rí mi kan ó tún kù sọ̀bẹ́ẹ̀dì kejì òun ni òun ni hifdu mawjudi hifdu tó ti wà nísìnyí kéèyàn máa ẹgbẹ́ ìfún lẹ́sàn-án bẹ̀yọ kọ̀ọ̀kan igbe nísìn báyìí àǹfààní kan bẹ̀ tí ò tí ì sí ṣé kéèyàn na àrùn kó wá mí tí ó fi lè dọ́dọ̀ rẹ̀ ṣé ó tako pé tàwa kú lòrò pé ká a ah, à ìyá owó èmi náà kémi náà bí ma à ah, torí náà fẹ́ fẹ́ ìyẹn ni pé nǹkan tí ò tí ì sí òun ló fẹ́ gbogbo fẹ́ ló adínìsì lágbájá ah, mo lówó ọlọ́run pèsè àwọn owó kan fún mi ibi ṣe ara tàwákùlù pé sára tí tàwákùlù ẹni tó bá di pé nísìnyí pé ah ìlà mo fẹ́ gbìyànjú ní pé oúnjẹ ọdún kan èmi àtàwọn ará ilé mi kí n sọ kẹ̀sí rẹ pé ah ah ò gbára lọ́rọ̀ ah kì í ṣerú gan yẹ tó takò tàwákùlù ó ní tó fẹ́ sàlàyé nígbà yìí wọ́n dẹ̀ sọ àwọn pọ́ǹchì tó bí táìmù wo la máa kí láńpẹ́ àsì láńpẹ́ lápẹ́ ok àsì níbi fifteen minutes ẹ̀sìn dáhùn àkàrà ìyẹn ni wọ́n fẹ́ ṣe ṣe rí anything tá a bá ti ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀mí torí pé nínú ẹ̀sìn táwọn bíi mú wa náà ló wà ìdẹ́yẹ fi sọnù ń bẹ̀ ni kó máa balance pẹ̀lú bóòlà nábì tó jọ́gà ẹ́ tó jókòó tó òun ló lóore jù náà ló mọ̀ yìí àtàwọn àlùmọ̀ tó wá sọ́ra bó ló ṣe lò because o sáà lè claim tó níta fún ìyàrá rẹ̀ ẹ̀hẹ́n ìyẹn sẹ́yìn tó bá fi lè yọ ànẹ́bì po o yọ súnà rẹ̀ po ṣètọ́nù ó dòdì ọ̀ òun làwọn kan fi sọnù nínú àwọn tí wọ́n gbà lànà yẹn òun lẹ́gbọ́ táwọn gbogbo kéèyàn ṣe súnà ìtàbí pẹ̀lú súnà ni wípé súnà ni ó sọ fún ọ kan mí bẹ tó rò kó tóbi ẹgbọ́n tí wọ́n rò kó tóbi tí wọ́n rò ah, ah, kó tó bá tóbi bá ní ànábì ò ní ṣe nǹkan tó kéré sí ànábì ò mọ̀ jẹ́ standard àwọn nǹkan kan bẹ tí wọ́n rò kó kéré ẹ́ tó rò pé tó bá ṣe pé lóòótọ́ ó bá kéré ni ànábì ò ní ṣe òun lẹ bí àwọn mẹ́ta lásìkò ànábì àti sanad fún ọmọ alẹ́ kí fẹ́ wò jọ sí ànábì pé àwọn ò ní fẹ́ yàwó ṣé àbáwọn wò ó ah, ṣẹ́fílẹ̀ tó èèyàn bá tẹ̀ kan rejal kìyàmá rejal máa sùn kí láwọn ń sùn fún ẹ́ àwọn àkọ́kọ́ àwọn sùn sún mọ́bìnrin èèyàn tó wá níyàwó mẹ́ta ó sì lóògùn rejal kìyàmá ẹbáwọn àlejò gbámọ̀ ìbáwọ̀ àlìjẹ́nà àti kéèyàn ti kànábì balance àwọn mẹ́ta ìlú àtàzà ànábì táwọn ìyàwó ànábì sọ kàtà ní ọ̀sẹ̀ fún àdéjọ wí pátá anna hùn ta ọlú ha wọ́n fojú kéré o kò tẹ́ ẹ̀sẹ̀ mọ́ọ̀tì náà tó ń sùn àwọn ní rí ọ̀rọ̀ àdìkan náà ni wọ́n ti kìí àmọ̀lẹ́ nípa ààrẹ ẹ́ létà àwọn náà wọ́n ah, bọ̀sá lè jànábì lọ wọ́n wá justify wọn aṣọ àwọn ní ó ti yé wa ọlọ́run bá ti sàfúrìjì fáànà bí ẹsẹ̀ tiẹ̀ lòun fi rí láà ṣe bàbá yóò dàbí òun ọlọ́run ló ní kánábì rescue wọn ànábì wa gbọ́ ànábì ń wò àmọ́ ìbìnrin ilẹ̀ kùn wà àtúkọ́ èmi mo páyọ̀ ọlọ́run bá jù mí kì í ṣe pé torí tí wọ́n sọ wọ́n pé bọ́lá máa sàkórí jẹ̀sẹ̀ fún mi gan èyí tó jẹ́ máa mọ̀ náà máa ṣe àwọn nǹkan yìí tẹ̀lé tí ń ṣe bọ́lá ti ní a ṣe. anything tí bá ti ń jọ pé ìbáadà tí àti global wọlé ànájìlè yóò máa fi ṣe standard. àwọn sufi john ti ń sọ fún àwọn èèyàn wa sọdún wíyàrá sọdún. ṣé wọ́n wíyàrá sọdún kìí wá sọ tuntun tó ní kí là ń dunnú fún kí là ń dunnú fún alikiyama gẹ́gẹ́rì kò sí jẹ́ ọdún ìjọ ọba tó pàdé ọlọ́ba lọ́dún tó dé ẹ̀bọ́ kàfẹ́ yóò pé lẹ́gùn ni sẹ́rà àwọn tí wọ́n yìí gbà tó ti gbà tó fi di ọwọ́ ẹ̀yìn àwọn àsìkò ọwọ́ bẹ̀rẹ̀ àwọn tàbí ẹ̀yìn ó ti ń jáde ọwọ́ ẹ̀yìn àwọn tàbí ẹ̀yìn kéńké jáde ìrora sọ̀rọ̀ àti pé àwọn Hasan al-Basri rahimahullah ẹ̀sẹ̀ <laughs> sí àwọn ọwọ́ yìí ti ń jáde ìyẹn làwọn àfáà àwọn àfáà ní hadith àtàwọn àfẹ́ẹ̀sì tẹ́ ẹ bá rí pé wọ́n bá ń fa àwọn kan sínú báàbù báàbù débi gbèsè ìbùkọ́rí báàbù pé a lè wà sọ ọdún ẹgbọ́n ẹni ẹmọ́gbọ̀ yé pé àti ah, wá rẹ̀ ìbà lè wà sọ ọdún ìtẹ́wùgbọ̀n wọ́n fi ń fèsì báwọn sọ́rọ̀ pé kéèyàn wà sọ ọdún ó gúnyàn fún ṣe ẹ̀dọ́mìyẹ ṣẹ́rí báwọn ní ṣe mọ́ ẹ wo báàbù yìí o báàbù yìí sọ báàbù yìí pé mọ́kàn wí báàbù àtẹ̀jámúlò lè rìn báàbù pé kásọ̀ sọ́fọ́dún kìí ṣe pé tí mọ̀ nǹkan ní pé èyí lẹ̀ rí pé ẹgbọ́ bí àdúsí ò bá wá kò sí ìrìnà tó sọ wí káàsọ̀ sọ fọ́dún tẹ̀sẹ̀já àrọ́mù bọ̀ tún fẹ́ fi ṣe báàbù tó báwọn kan ti dìde inú àdúgbò mà táwọn sì pé ó bú yàn kù kéèyàn wá sọ tuntun fọ́dún ẹni yóò mọ́lọ́ tó ni wọ́n àrò pé ànábì tó mọ́ lọ́wọ́ bá ju gbogbo wa lọ wọ́n pìrìsẹ́ńtà sọ pé kánẹ́bì pé ànábì mọ́ wa sọ yìí ò lèlè éèdì fọ́dún àti ìgbà tí àwọn àlejò bá wá fún ọ pé ànábì dẹ̀ ṣe ẹ̀ sáà tó pàdé ànábì lọ ni àwọn bí tó gba àwọn tàbí ìwù yẹn ẹgbẹ́ tó bá tètè ń kọ́lá attention sí tèmi ó ní pé ṣẹ́rí tẹ́ẹ̀bá ti tábàtàbà ti wò báyìí ọlọ́run kó gáìdì wà kó fún alágbóyè ẹ̀sìn rẹ̀ ogun ká bá ṣe mistake tọ́lọ́run bá kó sàmú kò ó ní pé ṣẹ́rí tàbí ní tẹ́ndẹ́sì pé tọ́ eléyìí ni ẹ̀rí pé èèyàn lè ra aṣọ ọdún pátánà tó pín tẹ́múnù níjọ́ tán bá bí i pé èwo e, ṣé èèyàn lè ra aṣọ tuntun fún kó ń sílé ẹ̀rí wò lẹ́sìn ẹ̀rí wò lẹ́sìn ẹ̀ máa ní á ẹ̀yàn mẹ́rí rẹ̀ mo bá ẹ̀ka ni kò ní ìdẹ̀rí òun lè gbọ́dọ̀ fi lo tẹ́ndé kẹlò kẹtù báyìí ilé ilẹ̀ rí pé èyẹ lè ni ẹgbẹ́ lọ́bẹ̀ yẹn àwọn táwọn ń ṣe tàbíwìbù yìí ṣe ní ṣe pé àwọn àkáti bìlí pé téèyàn bá ti wá sọ tuntun fọ́dún mi pé ah, ìmọ̀ ni èrò òkú pé làwọn ìwé oh, ànábì tó ju gbogbo wa lọ ó wà sọ tuntun fọ́dún làwọn sọ fún tẹ́yìn bá ti lọ lè ṣe bẹ́ẹ̀ ara lẹ́yìn pé máa ń di iṣu láàrin wa ẹ máa gbọ́rọ̀ ọ̀kan mẹ́rin àwọn àfáwà kọ́lọ̀ kò sí dára fún wọn wọ́n ṣe ìyàwó fọmọ nígbà yẹn wọ́n wá wọ́n wá kọ́ síbẹ̀ pé ìyàwó táwọn sọ̀rọ̀ pé aṣọ báyìí ni wọ́n mú blue ní kọ́lọ̀ àwọn brothers bá ń fà bá àfáà tún náà ẹ̀kùn mọ̀dọ̀ fún máa ó fà ní kọ́lọ̀ báyìí kí ni kankan sáà sí kí ni kankan ara ti ń fà ní pé wọ́n fi ìpè gbogbo nǹkan yìí gbọ́dọ̀ ní náà sùn tiẹ̀ onídìínà sùn kí ló ta kó lẹ́rù áádà ni wọ́n ti jẹ́ áádà pé òkè ẹ̀rí wo ló ta kó kèé ṣe kílẹ̀ rí ẹ̀ kí n sọ pé sáà láwájá débà ìsìládójá ajá kílẹ̀ rí ẹ̀ eré ẹ̀bùsẹ́dì ẹ̀nà ẹ̀yìn kí ẹ̀yìn ọ̀fà kòó ni ẹgbà máa kọlọ́ ẹ̀kẹ́ sínú àwọn ọgbà mẹ́sàn sálẹ̀ èdè ìlú orílẹ̀-èdè kan sí Yorùbá so wọ́n wá ń fa pé ọ̀tẹ̀rí ìwòrán fún èèyàn tó lè mú blue pé èèyàn fẹ́ ṣe ìyàwó ní ìfẹ́ blue ní kọ́lọ̀ tá mú ní ẹ̀ka ṣé yẹn kí ló kò nídìí ẹ̀rí áádà ló wa in tó bá takò lẹ́wì so ìgbà tó ti dìgbà yẹn àwọn kan ti gbà pé béèyàn bá mọ Ọlọ́run lóòótọ́ èèyàn gbọ́dọ̀ máa wá sọ tuntun béèyàn bá mọ Ọlọ́run lóòótọ́ èèyàn gbọ́dọ̀ yá ṣẹ̀gbọ́n mi òun lẹ́ni gbogbo wọn àdí ìsìlámù sẹ̀sílà o kọ́dà ó máa ń fi jóònù sọ́wọ́ ó máa ń fi kírìmù ọdún ó máa ń fi òróró jóònù kírìmù sọ́wọ́ tó fi bọ́wọ́ ló ń sọ wọ́n fi ń fáwọn èèyàn létí ni. because ẹ bá wà wọn kàwárí jù náà ṣe ní kàwárí jẹ́ nínú ó ní náà bá sọ̀rọ̀ jẹ́ aláwa náà bẹ́ẹ̀ bá sọ wá nígbà tí wọ́n ti bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sọ wá sọ tó gbà wọ́n ní ẹ̀ dákùnrin ó sì ní kọ́sí ànábì lòun tánàbì wọ́n wá aṣọ o àwọn nínú àbá ìgbàlá anábì wọ ìlú ilé yìí lọ sọ̀rọ̀ lálọ́ sọ̀rọ̀ pé aṣọ anábì ìgbà tábìlì ìmọ̀ ń bọ̀ àwọn strike plus aṣọ ìpínlẹ̀ tẹ́gbẹ̀rẹ̀ tán ó tún nílá imported wà tún ni pé kìí aṣọ aṣọ sam ó ìbọ̀tọ̀ láti Yemen òun sẹ́mọ̀ tó bá ìdè Yemen Yemen ni ó líǹkì yín máa odò tẹ́sí máa lọ gbogbo ẹ lọ sí Ethiopia tẹ́sí lọ líǹkì máa India ó gba àwọn èèyàn sẹ́ńkú ọjà wá láti India kìíní kankan ṣù ìyá máa lè máa fi wọlé lábáwá so lẹ́nu ọgbọ́n lọ́wọ́ tó fi ìlàbáwọ̀ pé ẹ̀yìn màá bí kọ́dà yìí kọ́tà kìíní àwọn àríwọ̀ so tó rí wá àwọn táà ti fẹ́ lágbọ̀ọ́yé yìí làwọn fi ń sọ àdìsẹ̀ ẹ̀kọ̀ kan yìí káwọn náà wọ́n tún wá sí gbọ́ ẹ́ ibẹ̀ ìwọ tó ń béèrè rí pé èèyàn lè wá sọdún òun ò nídìí ẹ̀rí ẹ̀dá fún òun ẹ̀gbọ́n sẹ́yìn lè wá aṣọ graduation wàhálà ni ó dì tó bá ní pé ẹ̀rọ ìjọba sílẹ̀ ìyá sọ graduation wọn ah, ò eh, ṣe graduation lásìkò ànábì bọ̀ ṣe alẹ́ rẹ́rì kankan ó ní ìjẹ̀rí kankan ọ̀rọ̀ lọ mọ́dà mọ́ ara rẹ̀ ò ní ìjẹ̀rí tá a bá fún ọ lẹ́rìí àkànfọ́n náfìlà ọgbọ́n náfìlà ni pé àkọ́dà ah, ah, tún rí bọ̀tá bá rí áádà ló bọ́ sí kí ló takò ni wọ́n máa ń wú kì í ṣe kílẹ̀ rí ẹ̀ ṣọgbọ́n ó pàtàkì ó pàtàkì nǹkan tó jẹ́ ìjọsìn gángan là máa sọ fókè ẹ̀rí rẹ̀ ni kìí ṣe nǹkan tó jẹ́ àdá so àwọn sún fífi ni mo rántí nínú àwọn orin wọn tán máa ń kọ wọ́n ní kọ́ọ̀lù nálẹ́ ìdù àwọn èèyàn sọ pé á ọdún ti dé wàlúbùṣọ́rọ́ fakultù làwọn fa ìdúró ti dé òun wá sọ fún wọn pé àlẹ́ èédú wá ní gbóṣírọ̀ ń dá ìyàwó mi lókè áká ọdún tèmi àti tó tóbi ń jọ́ tó pàdé ẹ̀lú tó sọdún ẹgbọ́n kan tó bá dìjọ́ ọdún yóò wà sọ mẹkáníkì kò ní ṣe nǹkan pé ah, àwọn tíjọ́ ń lo àmáwọn ti sí gbogbo ọjọ́ lọ́dún ojú ẹ̀ gbogbo ọjọ́ lọ́dún so torí báwọn kan ti níyẹn náà fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ yìí pé ṣé tàwa kú nìyẹn bí fún pẹ̀lú kó fẹ́ẹ̀kì ni lágbájá tàwa kú yóò ṣe orí pé nìsín ojoojúmọ́ ni wọ́n ń travel for business ṣùgbọ́n mi ta àwọn ohun tàwa kú òun náà fẹ́ ṣàlàyé nígbà àmọ́ bá àkókò sí ìyẹ̀pà ẹ̀yẹ́ ká wọlé níbi tá a lè kà á dé ká àlùsọ̀kalẹ̀ kọ́tínù ó ní tá a bá pín kí ní ìsí méjì pé ṣé fífẹ́kì míǹsì ní ṣe pẹ̀lú èèyàn fẹ́ wọ nǹkan tó ṣe pé kò tí ì ṣẹlẹ̀ èèyàn fẹ́ achieve ta mo fẹ́ bímọ màá wá fẹ́ ìyàwó tó rẹ ìyàwó fẹ́ ni mí mo fẹ́ lówó màá ṣe business nítorí ẹ̀ tí ṣe business ní kíni ní mí mo fẹ́ lówó màá travel nítorí ẹ̀ tí travel ní kíni ní mí ìyẹn ni jálùbù náà fọ́ ẹ́ màkúdì àǹfààní kan tó gbé ní sin currently báyìí kò tí ì dé àmì èèyàn fẹ́ wọ́ sọ́dọ̀ ara yìí ó tún ku hildo mọ̀júùdì nǹkan tó ti wà tẹ́lẹ̀ èèyàn ò fẹ́ kó lọ tí èèyàn bá nírú rídì yẹn ṣé tàwa kúlù rẹ̀ náà ni ò pé ìyá mi ní 100,000 pé ah, mọ́ bínú owó ṣubí àwọn ọmọ mi ní pé ah ò tàwa kò ní tàwa kò <laughs> Fọ́lá ò ní tèmi ní pé, ah, yóò ṣe so irú àwọn nǹkan ẹ̀yẹ náà fẹ́ sàlàyé náà. Ibi wọ́n ti gbọ́ wọ́n sọ wípé ní ìsúra yìí ṣe o ti lọ lè ṣèpò oúnjẹ ọdún mẹ́ta kalẹ̀ pé áá ah, ah, káì. Iná ní ìdíwájú pátápátá tí máa mú bí sálà sálà àtàwọn sàbí rẹ̀ ti àwọn gẹ́gẹ́ lọ gáà wòlíì àlùmọ̀ yìí bẹ́ẹ̀ ni anybody tó bá pè mí ní àlùmọ̀ yìí pé òun jẹ́ ọba kiri lọ wèrè ni kí má sọ mi hmm, òun lè fẹ́ ní ìfẹ́ jẹ́ ọba kiri so ntabẹ́ discount ẹ̀jẹ̀ kí ó ní àkọ́kọ́ àwọn sábàbù téèyàn fẹ́ tèkì a fẹ́ pín sí mẹ́ta one sábàbù mùtàyàkọ̀ọ́ míìsì tó sọ pé téèyàn bá tẹ́kẹ̀ yóò yídi sí ẹ̀yìn kànìkáhí ìtọ́lábìlì padà pé èèyàn fẹ́ yàwó orígbó fẹ́ bímọ fẹ́ míìsì tí ó ń kálukú fọ́kàn ọmọ ń lídì sí bíbí ma ní ẹgbọ́n mi irú míìsì olú téèyàn mà pé ó sọ pé téèyàn bá ti ṣe ìtì máa ń lídì sí mi irú òun pàtàkì fíìlì ádà sábà kéèyàn fi ru sábàbù yìí kalẹ̀ in the name pé òun fẹ́ ṣe tàwáfù jùlọ́ọ̀nù madness ni. ẹgbọ́n mi ìjọba ti ń pè madness ni pé ṣé ẹrí ẹgbẹ́ tó bá jẹ́ mọ́ jùlọ́ọ̀nù ò lè jẹ́ wòye ìgbógbó yóò lè lẹ́bù. ẹgbọ́n mi because ẹni tó ń pè mọ́ jùlọ́ọ̀nù ni pé irúfẹ́ àánú ọ̀kọ̀lọ̀ ọlọ́run iṣẹ́ rẹ̀ kankan ọlọ́run ò gbá ọlọ́run kan sàmójúkò fún tó iṣẹ́ wo ni ọlọ́run àti lóbi súnmọ́ tí ẹ́ kò mọ́ líde tó bá tọ́pù kó ń tọ́ tó bá yàgbẹ́ kò kó ń yàgbẹ́ ẹ́ bó kí zúrí kò kó zúrí òun kí bó kí áṣì kò kájú ẹwà ní tọ́kẹ́yà yìí náà ó wà conscious of what is doing kéèké èèyàn mà pé sábà bó mọ̀ tàyà kọ́nù wà báyìí ó wá fi ilẹ̀ ọmọ àtẹkẹ̀ òun kọjọ́ ọ̀rọ̀ pé ẹ̀sìn rẹ̀ ló ń pẹ́ jù lónìí kéèyàn sọ pé òun ní núnú wà lẹ́sàmínà tàwa fúlì ti so ìtumọ̀ ẹgbẹ́ ẹnìkan kò tiẹ̀ gbọ́dọ̀ múlò eléyìí ní nǹkan tí ó ṣe tó kọ́ akọ́tọ́ afrika ní lẹ́bù aláwọ̀kọ́ nù alhamdulillah ìṣòkọ́ nìkan kan láwùjọ tiwa nìkan nìkan kan ló ṣe ń ṣe mi ẹ̀ kó ní tọ̀ fún mi ṣe wàrà yìí ní ya Isa fánafáná fi ìmíròhìn náà lèmi náà fẹ́ ṣe tí fi lóyún kí ọ̀rọ̀ pé ẹ̀rẹ̀ kẹfà ní ẹṣẹ́ ìlú. sọ sábà bẹ̀lẹ̀ ẹlẹ́kejì asbábùn lẹ́sà pọ̀tàyà àwọn méjì tó ṣe wípé àwọn sátẹ́ǹtì rẹ̀ degree of sátẹ́ǹtì ibi tó dáa lórí kó lè lead sí end àwọn òbí level ẹlákọ̀ọ́kọ́ àmọ́ làákínà lọ́gọ́ àlèbà ṣùgbọ́n rìpọ́nlẹ́pẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà tàbí èèyàn lè tẹ́kì míìsì yẹn kó fẹ́ kò wà sáté kò wá ní ìṣèǹpa láǹpẹ̀ ìpèsè kò gbóúnjẹ lọ́wọ́ kò lómi ṣàmà yí pé lóòótọ́ a ní sọ pé gbogbo èèyàn tó wà ní dẹ́sáàtì náà ló lè má ròyìn ó lè padà rí kí ní ìrànkan tẹ́lẹ̀ ìrànkan gbàgbé àbí a máa ń tàà mọ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà bó bá ti try rẹ̀ bí àwọn tán fẹ́ cross sí Europe tán gba Sahara desert wọ́n sọ fún iye àwọn táwọn jọ bẹ̀rẹ̀ iye èèyàn tó kú sójú ọ̀nà lóòótọ́ o àfọ́ pé bọ́yá ẹ̀mọ́ ilábọ́já tó lọ ṣe ní lábọ́já gbé inú gbó fún seven years kò sí kú o lè máa rí a máa táwọn tó lọ́pọ̀lọpọ̀ gbà o lè má ṣẹlẹ̀ pẹ̀lú eléyìí náà ń kọ́ ò fàfí ìlú kéèyàn ṣe kéèyàn pé kéèkà máa ṣe rú nǹkan báyìí kó fi kó nílẹ̀ ilé ìtàmínà tàwákù ìtura tàwákù ni ọlọ́run bá sọ fún wa pàrọ̀ hajj ara mọ́jọ mọ́ hajj ní kiri mọ̀lẹ́sà tó ilé yìí tàbí ilá ẹ̀sẹ̀ bá ní mí tàbí kí ni tàbí ìlú àzáàdù pàrọ̀ ọ̀hìn nígbà náà ìṣèǹpa ìtẹ̀yìn ó jẹ àti táwọn aráàlú ó jẹ yìí àti nǹkan àgùn hajji tó jọ ọ̀ràn ìyànú o ká tó wá sọ mi ọlọ́ni ọ̀tẹ̀zẹ́wọ̀dú ẹ̀nà ọ̀rọ̀ ìgbàlẹ̀ wàhámùlù wúlè záàdì kó ṣe kiri kíwẹ́ ní kó mú ètè ń pa lọ́wọ́ ní tí ó fi máa ọlọ́run bá pa aláṣẹ fa inna rasulallah sallallahu alaihi wa sallam torí pé ànábì lọ́mọ àsáfà ìgbà tó travel tazawada ànábì mú oúnjẹ tí ó jẹ lọ́wọ́ ànábì ṣe hijira kí ni àwọn ọmọ abúbákì náà lílé fún oúnjẹ abdullahi abúlé abúbákì asma bintu abúbákì àbí ṣe bó ni asma bintu abúbákì ń fi nìtọ́ọ̀pù ẹ̀ aṣọ rẹ̀ okùn aṣọ rẹ̀ kiri àbí tànábì tó ń ṣe hijira ṣe tàwákùlù tiẹ̀ ojú tànẹ́bí àtàbúbákì lọ ni tọ́lọ́wọ́n bá sọ pé sáníà ìsìlẹ́yìn tọ́lọ́wọ́n tó bá sọ pé iná lọ́wọ́ máa ná ọgbọ́n òṣùwọ́ nǹkan fún wọ̀ ó kọ́ ti òṣì sínú kùránì so ànábì sọ́lá ń ṣèkì nípa wà sáájára tẹ̀lé ìlà ìlà ìmàjì kọ́lá bàtí ọ̀rọ̀ mọ́tò náà ó tún wẹ́ni tó mọ̀nà látún sanwó fún ìwọ ló bá ṣe láṣìbáyìí tọ́ ègé ti tánàbí ṣe tí wọ́n fi owó gbà nẹ́bí lọ tí wọ́n bá ṣe ó di méjì ẹlẹ́ẹ̀kẹta náà àwọn asbáàbù asbáàbù yùtàwáhámù ìfúgbọ́ òhà ilẹ̀ mùsàtàbá nìgbèrè sí pàtàkì àwọn méjì kan lọ́tọ́ gbé ń sọ pé a rò ó pé ó lè lílì sí mi ohun tó tó lẹ́bùdẹ́lẹ̀ kejì amókèsí pàfẹ́ kan wà fúọ̀ tó bẹ́ẹ̀ ó ní kàlẹ́bì yẹ̀sọ́fí fi tẹ̀gbìrọ́ ti dàkíkọ̀ ìtọ́lábìlẹ̀ ìfẹ̀sáà wà kí ni wọ́n wùdú yìí ẹni tó ṣe yí pé òun ó tẹ́kì extra mile àwọn means àtàwọn planning tó wọnú tó wà dàkíkọ̀ fine details ni ó ṣe níta owó kó sọ pé mò ń wò ní sí pẹ̀lú trend tó bá ti di November mo ń rí fáwọn èèyàn máa ń ṣe nǹkan báyìí pé pé bóun ni wá sọ́dí sọ́dí sọ́dí àbí mo padà ń wò ó fẹ́rẹ̀ lóra lẹ̀ síbì kan lẹ́yìn ọdún mẹ́wàá wọn tó wá ṣe títì ibẹ̀ ṣẹ́mà lóòótọ́ ní máa ń jẹ ó sì lè máa jẹ àwọn oníyẹn wọnú pé ṣẹ́wé eléyẹn náà ṣáàlì gbogbo àwọn ó ti wá pọ̀ jù náà ó ti ń wọnú jù tó náà tako àwọn kò fa ìnáhù eléyìí náà gan la yukhriju anit tawakkul aw la yukhriju anit tawakkul anyway kò lè mú ìyànjá àti àwọn èèyàn tawakkul torí pé kí ni bal tẹ́lẹ̀kù takasubi kéèyàn sọ pé ìwò ní wá náà jẹ ìmú àbọ̀ náà tí ó fi rí nǹkan ṣe lẹ́yìn sàmínà tawakkul fi ṣe òun làwọn fún rárá kọ́lá Umar radiyallahu anhu Umar sọ wípé al-mutawakkilu يلقي حبه في الأرض ويتوكل ويتوكل على الله ẹn tá a pè ní òtà wákìtì tó bá ń lọ lẹ́nu tí ó mú brain báyìí ó yí ìṣúná rẹ̀ lọ ó dẹ̀ sọ́ọ́dù gbogbo factors tó yẹ kí brain tó fi wù gbogbo factors of germination of seed ló fi mà ṣé sọ́ìlì yẹn tó wà fúláì ṣé sọ́ìlì yẹn wà fẹ́ẹ́ rí tẹ́lẹ̀ ṣé kìnnìkan kan ṣe kìnnìkan kan ṣé kí nìkan tó jẹ́ tó ní micronutrient tó ní macro kí nìkan kan hẹ́n ọwọ́ ṣe tán ọwọ́ agbára lọ́lọ́ ẹni jẹ́ mẹ́ta wá kí n kì í ṣẹni tí ò ṣe rárá so wọ́n fi lè ṣe àlàyé èyí tí ó jẹ́ nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ téèyàn fẹ́ fi sábàbù dọ́ra èyí kí n ka ẹlẹ́ẹ̀kejì pàtàkì ní káwá dùn ẹlẹ́ẹ̀kejì ni hildo mawujudi nǹkan tó ti wà téèyàn wá fẹ́ kíp ẹ̀ ṣe kéèyàn tẹ́kì méjì tí òfin ní lọ náà tó tako tàwákùn ah, àánú ọ̀yẹ́ kò fílẹ̀ fọ́lọ̀n kọ́lọ̀n ti táyẹ̀ rán example fàmọ́ ń wàjádà kú tán halálá ẹni tó bá rú jẹ halálí fàdìkọ́rùhù ìyá ó wá sẹ́ẹ̀fù oúnjẹ yẹn ó gbé e pamọ́ fáwọn ọjọ́ fọ́dún pé á ah, hànlọ́kan balẹ̀ báyìí kó ṣe bẹ́ẹ̀ o láyọ̀ pẹ̀lú jùhú ànìkàwọ́pọ̀ orúkọ ní tàwákò òṣùtọ̀n especially ìdàkánà láwù àìlà tó bá ní fámílì tó pọ̀ kí ló máa káàkiri sọ báyìí fa inna nabiyya sallallahu alayhi wa sallam orúkọ ànábì kánà yàbí ònàkùlà bàní nàdí àdìsí ìmọ̀mọ̀ zuhuri ní sọ yìí àdìsí ní ọ̀dọ̀ Umar lóde hmm? ẹnìkan bẹ sí Umar gbogbo ẹ̀mí ṣẹlẹ̀ náà na lọ́wọ́ ní ọ̀sìn ìzòrí lẹ́sìn sọ ìzọ́rọ̀ Umar Umar náà lọ zòrí ló bá rí sínú wa Sufiyanu bọ́nà ọ̀yẹ́ ìnà òun jẹ́ ti ìrọ̀ àwọn Imam Malik bọ́ ah mo fẹ́ ṣèfò oúnjẹ ọdún kan sí àwọn ìran ó lóun wá fi báyìí wọn sọ fún bóyá òkú pé ah síbẹ̀ ìdíbi ìgbé òun fẹ́ máa ṣe kí ìgbé bá ìmọ̀nì òun wà ó lóun ti máa wá ń gbọ́ fún láti sọ̀tà àwọn ṣèfò oúnjẹ ọdún kan òun wá wá di nǹkan àkìrí pé ẹ dákun oúnjẹ táwọn ìran ṣèfò oúnjẹ ọdún kan yìí ọwọ́ àmìtì lórí àfàì lórí wákàtí ìsìsì kí ládìsì náà nípa níbi sálà lọ sálà ńgbà kó dé Madina wọ́n ti Madina lọ́nà ẹlẹ́ẹ̀kejì lọ́nà ẹlẹ́ẹ̀kẹta àwọn kan bẹ sáńtò Yahudi mọ̀nà déètì wọ́n ní covenant pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n wá tako covenant wọ́n bí jẹ wọ́n fẹ́ pa ànábì ọ̀là ọ̀sọ́lá ànábì wa kó àwọn sọ̀hábà àtàwọn ọmọ ogun kan lọ lé sí ìdí wọn òun lọ́wọ́ bá sọ̀rọ̀ wọn ní sọ́tù hashiri والذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم أول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم منعتهم رسول الله عفوا الله ẹ̀ yóò rí pé níbẹ̀ ìgbà tán wá wọ ọbẹ̀ ogun padà ṣẹlẹ̀ ẹ̀rú bá àwọn eléyìí wọn láwọn oko àwọn oko Madina àwọn yóò wá fún akókò tẹ́gbà fún ẹ ẹ̀ tó ń rà láwọn kẹ gbé ẹnu tí nǹkan ọ̀gbìn yín bá lè gbé wọ́n wúlẹ̀ fún dáwọ́ ẹ́ lóògbé sórí ìdí náà ìgbà tán lọ tó pé wọn ò jagun àwọn Yahudi wá ní wọ́n ní gádìn dàbídò tó pọ̀ tí ó wá jọ́rọ̀ ogun ọdún náà ànábì sàásọ́là nìkan ló ní. Ṣọ́bọ̀ mi, ànábì ló ní, torí bọ́lá ọba sọ pé ẹ má àfa Allahu alànàbí ẹ má alùpùpù ọmọ àfa Allahu àfa má kọ̀tà tó mi lé nàìjíríà tó mú àkọ́ ìmọ̀tàlá òṣèlú àfọ́lẹ́ ìdìlá. وليخزي الفاسقين وما أفاء الله على رسوله منهم فما أوجبتم عليه من خيل ولا ركاب ẹ jagun kìí ṣe sílẹ̀ bíjà ẹ fi nǹkan kan pé ó wá jẹ́ tànàbí nìkan hmm? ṣẹgbọ́n mi ọ kó tó wá jẹ́ tànàbí nìkan ìdúmọ̀ fánàbí lórí kọ́ńtúrò tó bá mi ṣe dúkìá tànàbí wa mi ànábì wa fi ilẹ̀ pípọ̀ ní tán káwọn rẹ̀ gbé wà fífò èyí tó wá kú ànábì wà ná ìlkọ̀rọ̀ òfìsìlá ẹ̀sìn lè yọra ẹ̀sìn ẹ̀sìn lè yọra ìdà fún jihad fàdíìsì ẹ̀ ló kú fún ànábì sọ́lá ló ń jẹ tó jẹ lọ́dún sọ́lá wà sọ́lá àdíìsì bùkọ́rọ̀ tẹ́bá ti gbọ́ táwọn jálàbí bá ti ń sọ ẹnìkan náà bẹ́ẹ̀ tọ́wọ́n náà fẹ́ ṣe lọ́dún fáwọn jálàbí àwọn sọ̀rọ̀ pé tọ̀ jálàbí ò ṣe àwọn jálàbí wá pé tọ̀ kí àrẹ́bẹ̀ ìjọ ọ̀rọ̀ ogun ààbùsọ̀ ló ń sọ̀rọ̀ àrẹ́bẹ̀ ilé àrẹ́bẹ̀ ilé lọ́dọọdún pa ẹ̀kọ́ bèèrè pé a tẹ́lẹ̀ ìgbà wa ní kí lórí tí Aisha tó wá sọ pé àwọn ọjọ́ mi ń bẹ táwọn oníláwọn ò ní jẹun ẹ́ ibi ní ìsìnkú ọjọ́ mi kan lọ́dọ̀ báyìí sí oṣù mi láwọn ò ní dáná kí ló fà ohun tó fà ní pé àrẹ́bẹ̀ ní provision oúnjẹ ọdún kan ṣùgbọ́n ó máa ń tọrẹ ní pé kò ní tọ́dún kan èrò ó lè tọ́dún kan tábà nìkan máa ń dá jẹ ṣùgbọ́n mi ò rí gbà bọ́ọ̀ tẹ́ ní ìwà nǹkan bá ti dé ohun bù àwọn ará rẹ̀ tó forí kò so ìyẹn tá a bá ti mọ̀ fánẹ́bí sálà ọ̀sọ́là bá fẹ̀ kan ṣe fún jẹ ọdún kan bẹ́ẹ̀ fáwọn ará ilé rẹ̀ ìjọ wo nìyẹn pé tàwa kúlù wá yé òun tí ó sọ wípé o ò ṣe àwọn táwọn ń sọ gbogbo eléyìí pé àwọn ò mọ súnà rẹ̀ òun lẹ́sìn ní pé níṣẹ́ àwọn ní hadith àwọn àti ṣe báàbù

àwọn dàbídùn bàánú nàdírì sọ́lọ́run ọba kẹmọ́tù pé dàbídùn bàánú nàdírì bàánú máa ń ta dàbídùn tí ànábì tó jogún tó mú lọ́rọ̀ ogun nígbà tán báwọn bàánú nàdírì dà ànábì ó tà ẹ̀yìn tó bá wá tà wọ̀yá bísùlì áàlì yìí fúta fanatìsì yóò wá séèfù gbẹ oúnjẹ ọdún kan fáwọn ara ní èyí tó bá wá fún yóò fi rẹ̀ sí yóò sọ kéèyàn bá sọ pé ó takò tàwa púlù kọ òòlù ní tàwa púlù tàwa sọ̀rọ̀ láwọ̀ ọ̀sẹ̀lẹ̀ mọ̀tàbùkún àyè ẹ̀jẹ̀ ká dúró níbẹ̀ ká pè mí ká tù mí ọlọ́run bá kó ń ta sọ́ọ̀sọ́ ṣáájú ọlọ́run ṣe láǹfààní fún wa olóhùn sọ́wọ́ dáadáa fún wa kó fọkàn wa mọ́ kó gbaṣẹ́ wa kó yọ́nú sí wa kó kà wá ní ìmáàmá lè mọ̀ sókè sọ́wọ́n kọ́lá ọ̀gbọ́n bí ṣẹ́gun láìra ẹ̀ lọ́wọ́ ẹ eh, eh, kò sí wàhálà bẹ́ẹ̀ ṣe lọ́ba kírun sani. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله